بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم ونصلي ونسلم على اشرف المرسلين وعلى اله واصحابه اجمعين وبنستعين ادعو غفلهم الحمد لله àdúgbẹ́fún ọlọ́run alhamdulillah alhamdulillah rabbil alamin alhamdulillah rabbil alamin tọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ pẹ̀lú àánú ọlọ́run rọ̀mdánà 1440 1440 ó tún ń dájì lọ tó bá di ní ọ̀la pẹ̀lú àṣẹ rẹ̀ á kó ìdájì lábàrọ̀ fírí tílẹ̀ bá súnlọ́ ni yóò di mẹ́rìnlá mẹ́rìnlá mẹ́rìnlá ni ó níta ti fẹ́ gbénú ẹ̀ ṣe ọlọ́run jẹ́ àríṣe wọ́wọ́rọ́ àmín àtẹ̀yìn tún abíyìn lọ́n ní mm. ìbádẹ̀ sọ́dàdúwà náà ọlọ́run ọgbà ìjẹ́ àríṣe alhamdulillah kọlọ́wà jẹ́ àríṣe délẹ̀ àmín àti pinnu wípé ọ̀rọ̀ ọlọ́run láàmà sọ ọ́nù rọ̀mùdánà yìí ọ̀rọ̀ ọlọ́run láàmà gbọ́ ọ́nù rọ̀mùdánà yìí ó wá yọ̀ǹda kò fàìsàn sí wá kò pa wá kò fàìsàn sí wá alhamdulillah kò fi sẹni táàdó títò ní jẹ́ wá kò fi ṣẹ́ ọlọ́run àdúgbẹ́ fún ọ alhamdulillah ọlọ́run ajá gúnlẹ̀ láyọ̀ àmín wájá bá ń bí ó ti lérẹ̀ superior kó jẹ́ tó wà sọ̀hí àìmọye àyè náà wọ́n gbé ń ṣe wá sí inú ramadana báyìí tó ti pé alọ́gbẹ̀sẹ̀ náà tún ni pẹ̀lú ìlú àlùfẹ́ ìjó àjófẹ́ ọlọ́mbà ní pọ̀nàmà wọn náà o àmín wọ́n rò fún àwọn ń kóyọ̀ sí ni oníkan òsì ní àfihàn kóyọ̀ sí àti pé àwọn náà fi ń wá tara wọn ni ìyẹn ló lè la owó lọ gbogbo tó lọ́n sì jẹ́ pé ìranù náà lọ́lọ́run dá náà fún tó bí tó náà lọ nìyẹn bá sí ń há mara wa lọ́rùn bí sí tá ń kánukún bọnú yìí kò ní rí wá ọ̀nà bẹ̀ ni ó fọmọ́ bẹ́ẹ̀ pé bí tí akọ tiwọn mọ́nù abẹ́lọ́ba àlekíọ́lá wọ́n jẹ́ àánú ọ̀rápadà sí ibú má. àmín. bá ní fọ̀nà mà wọn náà. àmín. wọ́n láàánú ọlọ́run. àmín. so gbọ́ ni. so jama akira wa kó rire lẹ́nu. alhamdulillah. láti bí ijọ́ mẹ́ta láti ń fa rere tó fẹ́ wáyé lẹ́nu. kódà ibi àtú ti ń bọ̀ ní ìsìn afọ́nrílẹ̀ ń bẹ̀ ní ilé ìjọba ń sẹkítírìà níbi àyè àwọn lọ́balọ́ba tí wọ́n gbé wà síkà lẹ́nìí tán ní káwá sọ̀rọ̀ kíní ń fà á tí ọmọ ń yẹ̀yàkuyà tòbí ni pé àdúrà ọlọ́njẹ́mi ogun òfẹ́ ṣeéṣe fáwọn èèyàn mọ́ wọn bá rán tẹ́mi wọ́n gùn wípé wọ́n gùn ogun léyà lọ́wọ́ náà ni tí ọmọnìyàn ń rárí lójú alẹ́ láì ṣe pé kò bímọ kódà ìní ọmọ rẹ̀ ó tún ní láàrin ayé bẹ́ẹ̀ náà nìyẹn ó sì wá jẹ bàbá ẹ̀ àbí ẹ̀ tó kí ni ń fà á lálọ gbé ẹ̀rù sí kọlọ̀ fi báraka sí i àmín ń bẹ̀ náà yìí pé tọ̀ à ń bọ̀ wá há ẹ̀há kan léni pé ẹ̀há náà ó sì ní ọ̀rọ̀ kan lórí tó jẹ mọ́ tiwa òbíjá hmm. yí pé gbogbo tafsiri òní ọ̀rọ̀ ẹ̀há láàfi sọ ah, bàbá alápẹ̀tẹ̀rẹ̀ tí àwọn eré àti dé yàtọ̀kọ̀ ẹ̀ ọkọ̀ rẹ̀ mẹ́tòsí kí wọ́n dìde kárí wọn wọ́n ní kí ọkọ̀ dìde ok ẹ̀yin lẹ wọlé bẹ ní ìsìn ẹ̀kárì hmm, ọlọ́ba ń dóòtì ah. ilé rire ẹbà ń wága kan wá o gbangba lọ́yọ̀ kẹ́ kọ́ sí ẹ̀dàkùn ẹbà ń pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí àgàgbà bẹ̀yẹn lọ kẹbà wáyé fún bẹ̀yẹn mo fẹ́ máa rójú wọn mo sì fẹ́ kí ẹ̀yin yàmá náà máa rójú tí wọn náà àgàgà tó bá ń ma níwọ̀n ẹ ń gbé ní ìyàwó ajalága ẹ má jọ ogún kan lókè o. ẹ má jọ ogún kan ẹ kéèsì àbúrò bẹ́ẹ̀ kéèsì fáànù lọ́dọ̀ ẹ mẹ́ẹ̀ ní ọ̀hún mẹ́un ilẹ̀ mẹ́fẹ́ náà nígbà ọ̀hún hunaka ni laisa hunalika yorùbá lẹ́yìn tó fẹ́ gébì fún laisa hunalika lójú inú wo ẹjọ́gbó ọkọ ìyàwó rẹ̀ máa dàlá hmm. ọkọ ìyàwó ah. oh, mẹ́yìn rí agbádá tí wọ́n wọ̀ moderate agbádá ah, ẹ̀yìn tẹ́ pé lójú yìí ni a fẹ́ fi háyàwó ìlónìí kásà ẹsẹ̀ alhamdulillah alhamdulillah àbúrò ah, mọ́kùnrin ọ̀sọ́rọ̀ ọlọ́run ṣèbínú ayé tí gbogbo ẹ̀gbẹ́ dantọ́dà yìí iná ọlọ́run ti ń sẹ́ olórí rékù yìí abẹ́yẹ̀ ọmọ pé olórí rẹ̀ pẹ́ lẹ́yà ni pàápàá jùlọ àwọn tí wọ́n ti ń bá jáde bọ̀ tẹ́lẹ̀ tí wọ́n tún yàtọ̀ díẹ̀ ká báyìí ẹni ọlọ́run bá fún lógun jà lẹ́yìn tí ń dọ́kọ jáde tẹ́lẹ̀ tó wá dọ́kọ lẹ́yà gbogbo ìgbà tí bá rántí ni máa dúpẹ́ Allahu akbar ọbọ̀lọ́wọ́ èsù mú ee èsù sì kọjá kéèyàn bọ́lọ́wọ́ ẹ̀ká pé à kí á náà ní wọ́n ló kún gbóyàn lọ ẹnìkan wá ní odò ń dà wọ́n lé odò gbé lọ wọ́n lódò wo ló gbé lọ wọ́n ló kún a ní èyàn ilé kùtì ẹ̀ lágbára tó nǹkan òkun náà ni wọ́n ń gbé lọ èsù lápé sètáni eh, bó ṣe bí ó ṣe bí ó ṣe só ti rọ́ ìbọ̀ náà rẹ̀ ìwọ̀kọ̀ ajáde ibi náà ráyè bọ́tọ̀ yìí dúwà mú ọlọ́mà yọ yí o àmín ẹ̀sàmí ẹ̀sàmí lọ́kàn yìí ọlọ́mà máa fi ká ọ̀rọ̀ ẹ̀há lẹ́yìn à ń pè tí a náà ní àwòdàtúlì hijab ìdí mẹ́ta ni. àwòdàtúlì hijab. ìdí mẹ́ta ń tẹ́ra náà. láti ilẹ̀ gẹ́gẹ́ bí tí wọ́n fi tírénì wa a lè sọ̀rọ̀ ká má sọ̀rọ̀ já ẹ̀há nítorí ipa tó kónú sí ẹ̀dá torí bẹ́ẹ̀ àwa ń sojú kòkòrò ká nírin iṣẹ́ rẹ̀ à ń nírin iṣẹ́ tọ́sọ nípa ẹ̀ àti ṣe tẹ́ra lábẹ́ dúpẹ́ fọlọ́run ọlọ́run sì ṣeun alhamdulillah àmà tẹ́ra yìí ní ìrírí láyé àdédé ni ọ̀kan náà tíra kan máa ń jẹ́ áúdátùlì ìjábì ọmọ sọ̀rọ̀ ẹ̀há kí n jẹ́ òun ó jùsù kan wá ń bẹ̀ wa mbaka nígbà mo kà tí mo rí ní ọmọ ti rí lọ́jà àbá ọya máa lọ́jà àbá báyìí gbogbo tí bá ń yàgbọ́ ìmọ̀tàrí ni pé olóńgbọ́ jùsù mẹ́ta ìdí mẹ́ta ní tíra yẹn ìkan ló wá gbé hàn mí nílé tí ó dé lérò bó wá jíṣẹ́ pé iye báyìí ni jùsù méjì tó kù nílé ẹ̀ ló kó wá lọ́ba ní ẹ̀yìn lẹ́ni tíra bá ń wá tèmi lọ ó ní tìyín náà nì òun ó rà mí mo sì mọ̀ pé owó tí wọ́n mọ̀ tarú tí àbẹ́ kò lè kéré lọ́wọ́ pàápàá jùlọ tọ́gbẹ́ni tó tiẹ̀ mọ̀ wá mọ iṣẹ́ yìí ni tó sì wá mọ kí ó tọ́ mọ ti mẹ́mbẹ̀ ó yóò bíìlì wa ni ó ti mọ̀ pé tó ń bá rí òun ó pè ára jama bí tí a ṣe di tèmi nìyẹn kí lọ́fà ni pé gbogbo tí àtà ti ní ti ń sọ̀rọ̀ yà á wọ́n gbìyànjú àmọ́ bàbá yìí á ti ọlọ́run ọsọ tó ní ẹ̀gànmá ọsọ tó ní hùnmá ọwọ́ aṣọ tó ní òhun èèyàn bá kà àbí yàn kà fún yàn tó ire bá ń bẹ lára ẹ̀ yóò pinnu kó ń háyàwó hmm. tóbìnrin bá gbọ́ yóò pinnu kó ń wọlé fọlọ́hún á ah, bàbá tọwọ́ bọ̀ púpọ̀ gbogbo àyà tó sọ̀rọ̀ ẹ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ àtàwọn àdìsí náà ọlọ́wọ́ fún ọlọ́rọ̀ náà sọ kọ́lọ́wọ́ da kan kó jẹ́ káwa náà rí alifa tó fún náà ni afata ń pè ní Suleiman Mudafir al òun náà ni ó tún máa kà fún mi báyìí báyìí àfáà tí ó máa kà fún mi náà ló bùn mi ní tíra náà mo kọ́ sẹ́yìn tíra yìí bí kò máa wà bẹ́ẹ̀ láéláé hmm. pé ọmọ báyìí ló bùn mi ní tíra yìí so kò máa líkọ lábàǹsà lékún mọ̀ tiẹ̀ náà. amina. lẹ́nìí ẹ̀yin ọkọ̀ ajáde ẹ sọ wípé ẹ mọ̀ yìí pé àbúyín àbúyín o ẹ mọ̀ bá ti ju ọ̀pọ̀ ẹ jẹ́ kí n sọ díẹ̀ ní tí bàbá sọ. So. nípa tí ń jẹ́ àjáde ẹ mọ̀ pé èyíkéyìí àfà àbí àfà àká àfà kan tí bá tún sọ ráhùn ráhùn ráhùn bí ajá ti pakún lẹ́rùn nípa ọ̀rọ̀ ẹ̀há ẹ mọ̀ pé ó lé ní òlé ni pé ọ̀tọ̀ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نعم مثالب التبرج التبرج لغة هو إبداء المرأة زينتها وإظهار وجهها ومهاسن جيد آل الرجال وكل ما تستدعي به شهوتهم حتى تكسر والتب والتبتر بمشيتها ما لم يكن ذلك للزوج ẹ máa gbọ́ jàmáà àtàbárọ̀j lárúbáwá rẹ̀ ni pé kómi má lò já tàbárọ̀j kómi má lò ìjà kí wá ní ìtumọ̀ pé obìnrin tàbárájà. òun náà ni kí obìnrin fi ọ̀ṣọ́ rẹ̀ hàn ọ̀ṣọ́ rẹ̀ ẹ máa gbọ́ o ẹn tó ní léèyàn bá wà nkárá ìjáàbù náà ni ẹ ń wọlé sí ìjáàbù náà ni wọ́n ní ìtẹ́ǹpẹ̀ ń tàbá lùjátàn lèèyàn kápẹ́ náà lèèyàn lọ fún èdè láti ń sọ yìí ti ìtẹ́ǹpẹ̀ bẹ́ẹ̀ fi rẹ̀ wà ìdí àríwájì ìyà ó sì fi ojú rẹ̀ hàn ojú rẹ̀ wà máa sì ní jìdíyà lè rìjà ó sì fi ibi tó fáìn ní ọrùn rẹ̀ mọ igbáyà rẹ̀ kó fi hàn síta fún ọkùnrin kọjọ́kùnrin mi ò rí àti gbogbo ìtòbìnrin lè fi pé ojú ọkùnrin bí irun bí ohun ní à ń pè ní tabaroj wọ́n ní kódà tó e débi takasọ kóbìnrin máa rọ́ kóbìnrin máa rọ́ títì àbí kọ́ máa rọ́ lójú okùn ọlọ́kùnrin tabaroj nìyẹn wọ́tabáktọ̀r wọ́tabáktọ̀r obìnrin ló ní tabaktọ̀r ẹ̀rí mi ní tẹnumọ́ púpọ̀ jù ìkàwọnìna fi Ramadan àwànú àwẹ̀ náà ni kí obìnrin máa rọ náà àmọ́ yorùbá kan bẹ tó gbámú gangan bọ̀túmí ní sọ yẹn síta ń sí fi mesiyẹti ha tí bá rìn lọ ibi ìrìn ní tabatu yẹn wà fóbìnrin èyí náà wọ́n ní arákùnrin jẹ́ ajáde náà ma lam yakun dhalika lil zawj tẹ́pẹ́ gbogbo ń ká kàálẹ̀ igi bá ṣe ọkọ lóbìnrin ń ṣe hàn Allahu akbar ẹgbọ́ yé mẹ̀yẹ obìnrin lè sí mú jẹ́ àkà yìí tó ẹgbọ́kọ̀ ẹ̀ ní ṣe é fún ẹgbẹ́ kọ́kọ́ jáde sí àwa ọkọ̀ ajáde mẹ́rin tí máa ń sọ fún wa yí pé ọkọ ilé àlóníyàwó ọkọ ẹlẹ́yà ẹkọ ẹlẹ́yà ló mọ adùn obìnrin gbogbo tí wọ́n kà á lẹ̀ yìí ní bẹ lára obìnrin lóbìnrin máa ń ṣe ọkọ ló yẹ kó ṣe fún níjọ obìnrin tí obìnrin kábàlọ rẹ̀ ṣe ń ta ọkọ rẹ̀ dáràn ọ̀ràn mélòó ọ̀ràn tó dá ojú bíi ó polówó ọjà wọ́n dẹ̀ bá rajà ma ń sọ èdè kan bẹ̀yẹn wípé èyí bá lọ ra búrẹ́dì tí ó jẹ ẹ̀tọ́ rẹ̀ ò kó sí orí tíré ó yẹ ó kó sí lánà báàgì ni tọ́ba ilé kẹwọ́ bíi tíré fẹ́ máa polú búrẹ́dì kọ̀wọ́rọ̀ bínú olópolówó ọjà àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì ni pé obìnrin yẹn wá safe kò safe ó lè má ní àníyàn sínà pé ah, ọlọ́run fún lẹ́wà pẹ́ kó pa mọ́ yóò sóge náà ni bọ̀ tí ó gbé síta kò máa o lọ́wọ́ sètáni o wọ́n dẹ̀dẹ̀ rẹ̀ bí ẹn dẹ̀dẹ̀ ẹranko adẹ̀bọ̀wọ́ mo fẹ́ sọ fún yín ọ̀pọ̀lọpọ̀ ajáde ni àìdélé wí ń òun náà ń sọkọ́ àmọ́kọ̀mà pò ló ń fa wàhálà bara òun. mi ní sọ púpọ̀ ń bẹ̀ yẹ tó bá ń lọ. ẹ̀kejì ẹ̀kẹta níbẹ̀ ni wípé gbogbo obìnrin kan tó ṣe ní so tí àwọn ọkùnrin fi ń parí rẹ̀ sínú wọ́n parí ẹ̀ sínú ìtọ́jú bá rí ni ó gbé fọ́kàn wọ́n rí ó sọ fún wọn wọ́n wá kájúpò wọ́n wá ń bá sẹ́ lọ látòrí ibẹ̀ ní ọrákùnrin yẹn ó bá rẹ̀ lórí bẹ́ẹ̀dì yóò máa fọkàn ya fọ́tò bẹ́ẹ̀dì bó ti lórí bẹ́ẹ̀dì ó wá lọ báyìí ó wá lọ báyìí ó wá lọ báyìí á gbádùn ààrẹ irú ọkùnrin bẹ́ẹ̀ òsì kì í wọ́n láyé wọn torí pé nǹkan tó fi ìta ó ti pàdánwò wá ìyàwó tiẹ̀ ni wọ́n ń da gbogbo àníyàn lé lórí báwọn ni wọ́n ń ṣe báyìí ṣe báyìí ṣe báyìí bí àbá gbàgbé àwákàtà bá a lọ tí wà sí ní àwọn eh, bàtà lógun pàmbí wọ́n béèrè pẹ́sàn kan lọ́dún yẹn ẹnìkan béèrè pé kí làwọn ò ṣe sí sáàrì àwọn ọ̀bàjẹ́ báyìí pẹ̀lú páwọn ń jáde wá sọ́jà ara àwọn kún padà lọlé pẹ̀lú ara àwọn wet pẹ̀lú káwọn ń rí ẹni tó sọ̀rọ̀ yóò púrọ́ ìṣe ń rí nìyà nígbà tó lọ bá dáyàn pé tó sì rí nǹkan tó dáa wá wo ọ̀ràn tí ìyàwó ajáde ń dá sọ́rọ̀ àwọn èèyàn mi ọlọ́mbà ń rọ̀ fún yín o ọlọ́mbà ń rọ̀ fún yín o àwọn tọ́lọ̀ tó rọ̀ fún mọ́jà pa àṣẹ mọ́ ẹwájá gbọ́n tí jẹ́ tàbárùjù ní ṣẹ́rí àn wàtàbárùjù ṣẹ́rí àn huwa ìzẹ̀háru zina wa ìbúrọ́zù limari àti limahasini a wàbíl huwa tàbátúrú wàtàkásúrú fìlmíṣíà ńgbà tí ṣe yá náà ó sọ láyé dédé tí lúgà sọ náà sọ ní ṣẹ̀rí àná a wọ́n rìn bẹ́ẹ̀ béèyàn tó rí ọlọ́run háyàwó ẹ̀ kó tó rí ara rẹ̀ ayé ara rẹ̀ háyàwó orí ìtí ń bẹ lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ ìtí ń bẹ lẹ́yìn ẹ̀fà ó èjé lọ wàkílà wàkílì huwa kullu zinatin aw tajammulin تقصد المرأة بإظهاره أن تهلو في أعين الأجانب حتى الكناع الذي تستتر به المرأة إن تخبى من الألوان البارقة والشكل الجذاب لكي تلذ به أعين الناظرين فهو من مظاهر تبرج الجاهلية أيضا تو. àwọn أفهم ríà in tí a ń pè ní jíjáde obìnrin ajáde ó náà ní gbogbo tàbí ọ̀sọ́ téèyàn pè fún rẹ̀ sinatu ni tó ń dámọ́yàn ní ẹwà jamal ní kí nǹkan fine tí a bá fi mú lọ sí òsùn tàfà àlà àṣepẹ́ nìkan ló sọ̀rọ̀ ẹ̀dẹ́ tó fine yẹ obìnrin sì ni obìnrin ní kó sọ̀rọ̀ ẹ̀ lọ́sọ̀ọ́ kó kun ojú kó kun ètè kó para kó dirun tó fine kó wọṣọ tó fine ó ń jà mọ́ láàrẹ̀ nìyẹn so wọ́n ní gbogbo àwọn tá a kà á lẹ̀ yìí obìnrin wa mọ̀ọ́mọ̀ ṣe láti fi hàn síta tàbí láti fi sọ ara ẹ̀ di àdùn lójú àwọn ọkùnrin ọlọ́kùnrin ó fẹ́ fine kódà wọ́n ní tẹ́ ẹ mọ́ ẹni tó pèrè náà ní ẹlẹ́hà tọ́lọ lo ìjáàb tàbí tọ́lọ rẹ̀ lo kìnà gbogbo ohun tó bá dàbúra tó lò ní ìjà tí kìnì yẹn kọ́ fa ara ẹ̀ ń tòótọ́ ìní ìntàkàbà ìní ìntàkàbà mìnàlẹ̀ alùwánì bá rí kọ tí kìnì yẹn bá lọ rèé jẹ́ kọ́lọ̀ tó ti bọ́ sínú ọ̀kan nínú ẹwà tó ti di ẹwà tàbí ó dá jẹ̀lìbábà rẹ̀ ní ìdá ẹwà kò rán jẹ̀lìbábà rẹ̀ ní ti sẹ̀ríà ó dá jẹ̀lìbábà yẹn ní ìdá tí ń fa ojú mọ́ra líkè tàlázàbí i àyùnànàs ó fẹ́ fi ìjáàbù rẹ̀ máa fa ojú àwọn èèyàn mọ́ra ẹlẹ́yà náà tó nìyẹn o ẹlẹ́yà àwọn àfáà ní ká sọ fún pàjáde náà sì ni bàbá fẹ́ ṣe wọn á ṣe orí tán ni bàbá kò fẹ́ jẹ́lé àjẹ́ tán ìwọ ni kọ́lọ̀ ìwọ ni ẹlẹ́ àkọlọ̀ ìjáàbù kọ́lọ̀ blue blue nìkọ́ brown brown ìwọ ń pàlàpàlà pàlàpàlà nílùú àpàlàbà ọ̀hún ṣé ẹ̀yin ò gbájú bá àwọn ẹrẹ́ àláyé ni dúdú lẹ́lẹ́ ìjáàbù dúdú ni jẹ́ dúdú ni ìjáàbù jẹ́ nígbàjú mẹ́lẹ́ àmọ́ lo kọ́lọ̀ míì èsù kèwọ rárá nù àsànù lásán ọkàn kọfà ara lásà tó nígbà ládàá kan ọjọ́ ọlọ́run wọ́n fi máa yẹlì wọ́n ní tàbárù jẹjà ìlíyà tọ́lọ̀ ń sọ náà nìyẹn o so نعم وفيما يلي نوضح مثالب التبرج وخطره على الدين والدنيا أني أصنسي àwọn àléébù mafaliba. àwọn àléébù tómi máa jáde àti ewu tó dìmọ̀ lórí ẹ̀sìn àtinú ayé gangan á sọ báyìí awalen alakọ̀kọ́ atabarujo maṣíyàtú lillahi wal rasuli sallallahu alaihi wasallam alakọ̀kọ́ ah, obìnrin máa jáde ó gbà yí pé òun ń ṣe ọlọ́run òun dẹ̀ ń ṣe ànábì obìnrin tí ń jáde ọ̀nsẹ̀ ọlọ́run ọ̀nsẹ̀ ànábì. wa man ya'si Allaha wa rasulahu fa innahu la yadurru illa nafsahu. ẹ máa wá gbọ́ o ẹni tí wàá ń ṣe ọlọ́run tí ń ṣe ànábì kò wá ní ẹni kankan lára ara ẹni ní lára aburú rẹ̀ orí ẹni padà bọ̀ ọlọ́run ló máa yẹ ẹni tí ó ti pàdé wàhálà ń tara kóbìnrin rẹ̀ ń jáde tí ó sì mọ̀ <laughs> tí a ń ṣe mọ́ ìyá kan lọ́rùn bàbá kan lọ́rùn ni wọ́n sọ fún ní ìgbẹ́ pé wọ́n a máa ṣe bí adigunjalè wá lémìí owó kí wọ́n wá gbà ẹwà tí mẹ́mẹ́ tí wọ́n pè tí ò dáhùn ní afagidi wá bá n tó ti dá fóbìnrin tí ń jáde tí ń sọ̀sọ́ jáde ní ká máa pè lọ́tún kó mọ̀ dá wọn lóhùn kọ́ máa jẹun bó ọrẹ <laughs> àdúgbò bì kan ọlọ́rẹ̀ àdúgbò tó ti dá nìyẹn animasahun tí àdánwò abẹ́lé òwèlẹ̀ kọ́kọ́ ẹ̀kan hàn lè mà éèdì ni ó jẹ́ ní o hiv àbí nǹkan yẹn ó ní o àmọ́ ká máa wá pè kọ́ mọ́ dáhùn ah. Ah, àdánwò mi nífa wọ́n á ṣe adigunjalè wá ẹni tó bẹ́ẹ̀ ṣe bùkátà yọ ọlọ́pàá yòókù yọ lọ púrọ́ fún agbówó ń bẹnu ilé yẹn sílé wúrúwúrú yà á ní wọ́n àmú ìlọbi tí ò sówó wọ́n ọ̀kan ní jẹ́wọ́pọ̀ ní jẹ́wọ́ bọ̀rọ̀ ẹ fi yí àtàtì wọn kó tó dìbọ́ wọ́n sì ń débẹ̀ bùkátà tiẹ̀ ní ọlọ́mọ mójútó lẹ́yọ̀ bá sí pé kọ́kọ̀ máa kí n iṣẹ́

anábì sọ́njọ́ kan fáwọn sàábé wípé gbogbo òjò òun ni ó wà lè jẹ́ náà afẹ́ tó bá lè wọ̀n lọ kọlù ya Rasulullah man ya bá wọ́n ní ẹnìkan bẹ tí àkóhùn ọ̀la lè jẹ́ náà ìwé ti ọlọ́run anábì ní bẹ́ẹ̀ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى Ànábì lẹ́n bá ti tẹ̀lé mi tó gbé ntí mo gbé lọ́wọ́ yóò wà lìjọ́nà ẹ̀ ń bá yapa mi ọkọ nù. ọkọ nìyẹn so nígbàtí ìyàwó kọ òfin ọlọ́run lẹ̀ bàbá sì wí àwọn tí kéwò yìí n'i ní ẹmú bí iná wà ní ibi ẹn tí ìgbẹ́lọ́n ti sọ pé ẹn tí ọrụ wọ̀ náà tó ó wà rí dáadáa ni nínú ti kùránì ń wọ́n lọ́n sọ̀rọ̀ ìhà tán àwọn alẹ́nikẹ́ni wá gbógun tí ẹ lè mú ẹ lùpa ẹjẹ́ òkú fèéfèé o ẹbẹ́jù omi ma ntọ́lọ ní kí wọ́n pààyàn sí omi ìgbéwọ̀ gbà pé ó bí ọlọ́run nìyẹn ànábì ló sọ̀rọ̀ yìí o pé òun ló fi ẹ̀há rán kùránì ọlọ́run òun náà sì sí àwọn sábẹ̀ òun ṣe ẹni tí wọ́n ti wá kò ní wà lè jẹ́ nínú tọ̀ ẹgbọ́ o tuntun ní bèèrè o kọ́lọ̀ ọ̀la wa o ẹni tí ó bá tí lè ṣe kọ́ máa bẹ̀lọ́hun gbogbo nǹkan míì tàà kú lè tí sí tàà tí ìrìsẹ̀ inú ayé ìbá ń bẹ̀lọ́hun fún ah. gbogbo tàà tí ìkọ̀ lé sáà máa bẹ̀lọ́hun lé ah. ah. àwọn tàà máa lo mọ́tò tàà máa ṣàdúrà mọ́tò ilé olúwa náà fẹ́ lọ náà واعلم رحمك الله أن كل آية أو حديث اشتملت أو اشتمل على الزجر أما معصية الله عز وجل وما ومعصية رسول صلى الله عليه وسلم يسله أن يستدل به هنا غير أننا اقتصارا نرد فيما يلي ما جاء في النهي أما معصية التبرج بخصوصها. طب. بابا بابا rahimahullahu rahmatan wasi'a bàbá àgbà ní máàbì arọ́bí ọlọ́bàníkẹ́wọ̀n rahmatan wasi'a ìtí àbí nídìí àdúrà ó ní kéwú tó yanjú tí wọ́n kọ́ wà bí yóò bá gbọ́ kéwú yé tó sì fẹ́ sí lọ́hùn ó lè máa tutù kùtù ìwọ́n sọnù kọlọ̀bà ní kẹ gbogbo wọn àmín afá ní máa gbọ́rù kọlọ̀bà ń kẹ ọ̀rọ̀gbọ́tọ̀ ń gbọ́ mi àmín gbogbo àyà gbogbo àdísì tó bá kójọ lórí pé ó ń jágbe mọ́ wa ká má ṣẹ̀ lọ́rùn ọba àlékẹ́ ọlá ká má ṣẹ̀ ànábì wa sallallahu alaihi wasallam gbogbo àyà ń pátá ìlọ́dà káfíṣẹ̀rí lórí ọ̀rọ̀ ìta torí pé àyàhà ìyàpọ̀ ọlọ́ni àyàhà ìyàpọ̀ òjíṣẹ́ ni ó bá ti ayé àti bá ti á ń kí wà ń lọ ká mọ́ ìyàpọ̀ ọlọ́ àtòjíṣẹ́ lálẹ́ fi sẹ̀rí lórí ọ̀rọ̀ ìjáàb àfáwa ní ṣùgbọ́n kí ọ̀rọ̀ mọ́ pọ̀ á ṣe ní ṣókí á mọ̀ àyà àti àdíìsì tó ní ń ṣe pẹ̀lú ìjáàbù nìkan wá nìkan láàmù wá èyí tọ́bẹ̀ ẹ̀ka lọ tààrà tí ò ní pé ẹ fi sẹ̀rí ẹ̀ fún ọ̀fẹ́ kẹwàá rẹ́gẹ́dẹ́ marwa abu hurayz mawla amiril mu'minin muawiyatu radiyallahu anhu qal qal khataba an-nasa muawiya bi khims فذكر في خطبته أن رسول الله صلى الله عليه وسلم حرم سبعة أشياء وإني أبلغكم ذلك وأنهاكم عنه منهن النوع والشعر والتصاوير والتبرج وجلود السباع والذهب والحرير تو رواه أحمد hadisi yóò gbà wá látọ̀dọ̀ mọ́wúlà amírí mọ́mìnínà máwíà radiyallahu anha ó ní ó sọ máwíyà ṣe útúbà jísọ̀gá àwọn ní ìlú táǹpẹ̀ ní hems ó wá sọ nínú útúbà rẹ̀ wípé anábì sallallahu alaihi wasallam ó sọ nǹkan méje kádẹ̀ wọ̀ tá a gbọ́dọ̀ ṣe ó wá ní ẹ̀yìn èèyàn ìǹkà méjèèjì fún yín ìǹkà fún yín ìǹsìkọ̀ fún yín ń bẹ̀ bí ẹ má débẹ̀ torí nǹkan bú ni wọn ò ní harama nǹkan kọ́ má jẹ́ nǹkan bú ẹjẹ́ àná ọmọ fi làákà ìdè anabi sọ ní òtúbà rẹ̀ ẹni yẹn sọ ní òtúbà rẹ̀ yìí pé anabi sọ nǹkan méjì dè wọ̀ ó sì rún ọkà òun náà wà rèé o alákọ̀ọ́kọ́ ẹkún arò ẹkún arò kéèyàn kan kú ká máa sunkún arò máa dárò ẹ̀ẹ́ nǹkan nìkan ọmọ alágbájá ọlọ so ìwọ ni orin gbogbo orin jákújákújákújákú tí ìsorí tí wọ́n fi ṣe wá sí ìwọ nínú Islam wọ́tasawir fọ́tò yíyà ẹ̀ẹ̀dẹ̀ sí ha ah. ó yá sí ha nígbà fọ́tò ń bẹ nínú nǹkan ìwọ̀ sáàsì bára wá ń bí abára wá yìí ló ní pẹ̀rà pẹ̀rà pẹ̀rà pẹ̀rà tàfàtàfà ó yá sí ha ẹ̀ ìṣe ń bẹ nìyẹn ìṣe ń bẹ nìyẹn bàbá ní máàdùn lárọ́ bí ọ̀kan náà lárúbáwá wọn ló bíyàn ẹ̀ ya fọ́tò ni wọn làwọn ọ̀ya ẹ̀yìn wọn ló bí ìyà ọ̀rọ̀ àwọn afáàkú méjì ń bẹ ìbá afáàkan bàbá ní tí òye yà gan wa wọ́n gbọ́dọ̀ pín méjì gan-an nìjẹ́ ìyá ìṣe máa ṣe tọ́rọ̀ pín méjì ẹnìkan lọ́dọ̀ nìkan ni ọ̀dá tí ń bá lọ sí tí ó gbé ìtọ́lọ̀ ń gbà ní pé kọ̀dá kí ni wọ́n á máa sọ fọ́lọ́hun bàbàgbàlá múnigun tàdé náà wọ́n ni wọ́n bí wọ́n lọ́dún kan ibi bandele ògbé ẹ̀há ẹ̀há ẹ̀há irúgbà irúgbà irúgbà kìníkà kìníkà ọ̀dà náà ṣé gbogbo nǹkan sọ̀rọ̀ tó dá olójú pé tẹ́bà kí lè ṣe yóò wà lìjẹ́ náà àbẹ́ tí ọba ṣe yóò wọ̀ náà wọ́n bàbá ní rárá kò lè èmi rí pé ọlọ́run ní ṣe mo wá ń ṣe èmi ọ̀fẹ́ kó di ńgbà èyí tí wọ́n ṣe ìdójú tí ọ̀dá olójú tẹ́ máa sọ pé ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ máa èmi ò rí ọ̀nà àti padà wáyé wá tó ṣe mọ́ni mo lè fẹ́ dìrò mi lọ ń sìn ìwọ wà lórí tó ń ṣe tó ń kìyàn sí pé ẹ̀yìn tó lè gbéyàwó àbí olè gbéyàwó náà ọlọ́nà sọlá ẹ̀ máa yẹ àyà yí pé gbogbo tí ń yí lójú yẹn ọ̀dọ̀ ilẹ̀ ń bọ̀ ẹ wà gbọ́dọ̀ àjọ ẹ̀ bàbá nugun tò ní àwọn náà tó wá sọlá yìí lórí ẹ̀ wípé ọ̀rọ̀ dàbí ẹni tí wọ́n ní ọ̀rìn àjò wọ́n ní oní pásítọ̀tì lọ́wọ́ ọwá ní bíyànbá ní pásíwọ́tù lọ́wọ́ sí kò ní lọ́rin àjò ní ṣe dada ní ládúró tẹ́yàn sáhùn ẹmú kìíní lọ́wọ́ bọ́bá ní ẹbá jẹ́ pé kò ní ní ìdí ẹ̀mọ́ ẹbá sì ti mú lọ́wọ́ ọmọ ìtún náà nìyẹn náírà àwọn onímọ̀ olóbi ìrùyà lọ́wọ́ ọwá fílẹ̀ lé ó ti bàdà lé èkó di pé dada ẹlọ ń pápọ́ọ̀tù wà báyìí ní ti ń ṣiṣẹ́ tó gbéra yìí ṣé àti wọ́dà mọ́ yẹ̀yà mọ́ kò bá yùn lọ́mọ́nù kò dà mọ́ tó bá rí bẹ́ẹ̀. pọ̀tàsọ̀wíìrì fọ́tò yíyà kò dáa o lẹ́yìn ká ya ìtaba nídi bùkátà sí ká nílájì àbí tọ́bá yá pé dandan náà ní káyà délẹ̀ tàbá níbi ẹ̀ fún kankan àmọ́ ká wá yà ká gbé kọ́lé àbí ká yà ká kó sínú kínní kankan máa gbé hàn léjò Islam anabi ò náà ní sọ yìí ẹlẹ́ẹ̀kẹrin nǹkan bú wá ni wọ́n ka jíjáde obìnrin mọ́ àtàbárọ̀jì àtàbárọ̀jì nínú nǹkan ìwọ̀ ló wà ẹlẹ́ẹ̀karùn-ún jùlódò síbà gbogbo awọ ẹranko tí bá ti ń dẹdẹ àgbọ̀dọ̀ ló fún kankan ẹlẹ́ẹ̀kẹfà gold fọkùnrin àgbọ̀dọ̀ ló ẹlẹ́ẹ̀keje àrán tí a ń pè ní àríyìrù tí máa dán àgbọ̀dọ̀ ló nǹkan méje ni o so ìwọ̀n báwọn omi. anibunu masoud radiyallahu anhu ananabiya allah sallallahu alayhi wa sallam kana yakirahu ashira khisal wa dhakara minha wa tabarruju bizina li ghayri mahalliha qala as-sayuti rahimahullah wa tabarruju bizina ay idharu ali an-nas li ajanib wa huwa al wa am fa amma zawj fala wa ma'ana qawlihi li ghairi mahalliha tó látọ̀dọ̀ àfáàwà ibn Mas'ud radiyallahu anhu ó ní ànábì sàṣẹ́là sọ wípé ó ní ànábì kórìíra nǹkan mẹ́wàá kan ìwàsí mẹ́wàá kan ànábì kórìíra rẹ̀ ànábì ọwọ́ adarúkọ ń bẹ̀ pé ọ̀kanù tánàbì kórìíra pátápátá ó náà ní kí obìnrin jáde pẹ̀lú ọ̀ṣọ́ láìsí ààyè tó yẹ kó lò sí ó yẹ kó bìí sọ̀sọ̀ afẹ́ lè pé obìnrin á dá ọ̀sọ̀ fún afẹ́ lè pé torí obìnrin fi dá ọ̀sọ̀ kò sábúrú ní kó bìí sọ̀sọ̀ àmọ́ kó ṣe sáàyè rẹ̀ ààyè nǹkan là á ṣe é sí kó lè bá a mú àbáwá Sàyútì Sùyútì kọ́lùbánikẹ́ wọn wọ́n ní kó bìí sọ̀sọ̀ níta gbangba táǹpẹ̀ níta bá rújì yìí ó náà ni kóbìnrin fi ẹwà rẹ̀ hàn sí ọkùnrin ọlọ́kùnrin tó jẹ́ pé rúwà báyìí mọ̀símọ́ọ̀mù ni àmárìlì sáójì fálà àmárìlì sáójì fálà tóbìnrin bá ṣe wọn kọ ẹ̀ kò sábúrú ń bẹ́ẹ̀ ibi tọ́lọ́ ń dá wọn fún wa sí náà nìyẹn kí gbígbóná kí tútù kan máa wà tí ó máa pa á bá ṣe jáde wáyìí ta lọ wá sí i àbálọ́bí iṣẹ́ àbálọ́ àbọ̀ òun pa wá òjò lè pa wá á ṣe wàhálà á làágùn nítòsí dáa ni kí fírísà kó wà lé tí a délé padà tí ó tó fírísì wa tí gbogbo ó tutù wá lẹ̀ á kúrò ẹ̀ dáhùn a máa jẹ́ ní ogun hmm. kí máa bá gbígbóná lọ sáá ìmọ̀ jẹ́ kẹ́mi ogun tábà fọkọ̀ ṣiṣẹ́ ṣiṣẹ́ ẹpa náà ọkọ̀ ẹjẹ́ ó sinmi gbogbo ohun tí bá ń ṣiṣẹ́ là á máa fún ní táìmù tí ó fi sinmi bíbẹ̀ ẹ̀kọ́ yóò wá yín pọ̀ kíyàwó wà nílé ẹlẹ́à ó ti ṣe gbogbo oge kalẹ̀ fọ́kọ́ gbogbo oge tajade bá ṣe òdìlódì ní máa bọ́ sí ọ̀dání àsán ọ̀dání ogun ogun ló ti bàjẹ́ ogun òtí ọdí bálabàlá ìyàn tó sóge tí tó ń làágùn ọmọ àwọn náà wá ń gbé nǹkan ọ̀sọ́ rìn àtọ̀ ah, yà gbé lọ́wọ́ tó túnmọ̀ pé ogun ọba ti ń jẹ́ ètò sí pò léyẹn kò lè tó bẹ́yẹ ilé lẹ́yẹ kó wà kó sé kalẹ̀ kó máa tutù kalẹ̀ tí tìta bá dé tó gbóná dé kó mo tutù ẹ̀ kalẹ̀ yàtọ̀ sí pé yàn ṣe nǹkan kan pẹ̀lú ìyàwó rẹ̀ bíi súnà ọwọ́ kọ́ máa wu ẹlẹ́hà rẹ̀ kó sì máa dúpẹ́ sínú pé sẹ́mi náà mo sì nìyí báyìí kódà gbogbo tàmá tó fẹ́ já a máa so padà Allahu Akbar ẹ̀mọ́ bí tàmá ti máa já jàmá ẹ̀sá wo bàbá promises ni wọ́n ń pè ń jàmá o ó yé pé gbogbo tí máa ń ṣe fóòn ní promise yìí ń fèlì ń fèlì ẹ̀mọ́ kan tí máa já ẹ̀mọ́ bí ti gbé máa já ẹ̀sá wo ọkàn ẹ̀dá ni láti inú lọ́hùn kí Hmm. tọ́gbé kò lè bọ́sí kò ní bọ́sí o anábì ní mo láìkì ajere kí máa majere síra mi kí máa kíra mi ní kùtùkùtù wípé ah tàjùdínà lè hádá bí yọ́dá fún mi òní ọ̀dá òní òsùnwà anábì ní yọ́ sọ́dá sẹ́ amọ́pọ̀ ẹlọ wọn ẹlẹ́pẹ̀ ó nàìjíríà wà dá mọ́ra lánìí sí èyàn olóṣèlú mẹ́kò jèrè mà ni o àbà ọ̀tá rẹ̀ gẹ̀ olè sí ọ́ tó báyìí ọ̀tá rẹ̀ gẹ̀ kọ̀ yóò sí ọ́ tó bá a máa dábàá rẹ̀ sí rẹ̀ ni ah, ah. àmọ́ tẹ̀yàn bá ti mú nínú ọkàn tí kọ̀mọ́ dárẹ̀ nítàmà nínú ọkàn yọ máa bọ́ sí ni ìbọ́gà tíyàn sì máa fi mú nínú ọkàn níyàwó èèyàn kẹ́ẹ̀dé kódà kó yẹ pé tíyàn bá bọ̀ ó ṣe bí ẹ ń ṣe mọ́sámọ́sá díẹ̀ kẹ́ẹ̀dé kẹ́ẹ̀ bá òun ní dìbí bọ́yá bákan ni bákan ni mi fẹ́ sọ bẹ̀rẹ̀ pọ̀ lọ́wọ́ báyẹ̀ òkò sáàrí wọ́n àti ṣe rẹ̀ kalẹ̀ ń digbí kọ̀kọ́ wò náà pé ọ̀ gbogbo ni mo sáàkì èlé léyìí ti tò títà náà padà tó jọ̀bọ́n yóò tó yóò tó ó kì í káàbọ̀ ni mú tí ẹ ń tutù tutù tí ẹ yọ́ sọ tí ẹ tí ẹ di gbóná yọ́ sọ di tutù padà yóò wà mọ̀ tọ́ ó lè fàyà ó sì fàbà arabalẹ̀ jẹun ah. kò tó máa sọ pé àbò rí àwọn ará bí yìí wọ́n mọ̀ tó sọ pé kí nìkan ẹlẹ́ ọ̀pẹ̀ ọ̀ tó ti bọ́ sí ó sì bọ́ sí náà nù àmọ́ kàǹfò kàràǹfò lọ bá lè ọ̀nbọ̀n gbígbóná ó tún bá lè ń kàràǹfò ẹ̀rọ náà ti ń bẹ̀rẹ̀ pé ẹ̀yà wọn àyíṣẹ́ yàyín bẹ́ńlé wọ́n ní èdè ó ah! èdè ó àṣàdùn àràràta sọ́pẹ̀ wọ́n ní wọ́n pé ó ah. ah. dára pé gánagánagánagánagánà níbo lẹ́wà ọláwọ̀ ń bẹ níbi tí kó fún ti máa wọn kò sì rò pé yọ́ làtílẹ̀ mọ́ o ah. ó dilẹ̀ mọ́ o gbogbo tàmá àtọ̀ jáǹtà òun ẹ̀sẹ̀ àjá táwọn ọlọ́run yóò kọ́ dorí kodò ọ̀bá nílé àṣẹ́dù hàrá ó sì bá nílé wọ́n máa ń sọ kíníkà yí pé bí n ṣe wà yìí mo wà bí báyìí sí èmi lè sọ bí àwọn ìyàwó mi wà tí n bá ṣe ìbúra mi ní sọ kàfàrà pé ẹlẹ́ àmì kìíní kejì kẹta kẹrin wọ́n bẹ́ẹ̀ bí báyìí pé àdàbí ni ẹ wà báyìí wọ́n sì bẹnu lé ṣé wọ́n sọ báwọn. àtúfà ọmọ yín ó ti ràn gbọ́ tí ọlọ́run bá tẹ́sùgbà ìtì ọ̀tọ̀ ọba ilọ̀ sọ pé torí pé ibi ọ dágbére fún ọ ìyàwó tí ẹ ìyàwó tí ẹ tádágbére nìkan fún yàn pẹ̀ náà ni máa lọ tọ́gbẹ́ ilé búra ọ̀sán tán ó náà jẹ́ dán o ó ní bẹ ní ọjà lẹ́sìnlẹ́yẹ nìsí ah. ẹni ẹlẹ́ni tó ti gbọ́ pé ọjà kan tó ti dé ní dúgbẹ̀ ah. tó ti fọ̀n mọ́bẹ̀ àbọ́mí ọjà wábẹ̀ ọmí àdíò ọlọ́dílà jábàkúta ìgbẹ̀yàngọ́lẹ́ ẹ̀sọ̀gbẹ̀ alhamdulillah alhamdulillah rabbil alamin ọ̀pẹ̀lẹ́ ìyàwó ni Àsáfà ah, ah, dáadáa yìí ni wọ́n ìsàrúgbù ẹ̀ dáadáa ni. Táníyàn. Ojú àfà ti ń dán. Afẹ́ ilé máa sọ pé ìwọ ọkọ̀ hmm. ah ẹ̀yin ni. Ojú ti ọjọ́ yàtọ̀ ni. Sí máa ń fi ìdú yìí. Ojú máa yàtọ̀, a máa yàtọ̀, a máa yàtọ̀, a máa kà. Táníyàn ṣùgbọ́n tí ó ti wá ń kéré lọ gan jọjọ ní àwùjọ wa yìí o a ní káwọn ọkọ ẹni ajáde ọ̀nà wọn ní òní wà láì wọn kéré gan àdẹ̀sàdúrà fún wọn àbí àwọn oṣù gbàlógún ọlọ́run wọn kò wọ́n ti máa palẹ̀ mọ́ abẹ́ ti ní palẹ̀ mọ́. wọ́n bí yín léèrè. wọ́n láwọn ti ń palẹ̀ mọ́. ẹ̀yin wọ́n dáhùn. ìdáhùn yìí máa kéré. Ah àbáwà Sayuti rahimahullah wọ́n ní tí a máa sọ pé obìnrin soge síbi tí ìsáàyè rẹ̀ yẹ pé ó ṣe fẹ́ntì ìsọkọ̀ ẹ̀ ní o tó bá bẹ́ẹ̀ àwa ní ìdí àdúrà lọ́gọ̀gán bí eh, eh. fáwọn ọkọ̀ ilé à gbogbo àwọn ọkọ̀ ilé à abẹ́lọ́ọ̀bà àlejò ọlá sórí ìtì ẹlà fi ṣe gbogbo ohun tí àwọn ilé à ó fi máa gbádùn máa ṣe fún wa. amina ami ami a sì kí bẹ́ẹ̀ máa ṣe fún wa. amina wọ́n àná ọlọ́run. ami jẹ́ àwọn ilé àwa náà ọlọ́run jẹ́ wọ́n máa gba ìgbádùn. amina àbí wọ́n rárá gbà sí. ami ami wọ́n àná ọlọ́run. ami mo ṣàdúrà fún ẹrú kan ní àárọ̀ yìí nígbà tí wọ́n ń sọ bó ṣe ń tọ́jú àwọn ìyàwó rẹ̀ fún mi ó ń tọ́jú ìyàwó tí ń bẹ nílé àbátawí ìyàfà dáadáa ni ó wá fẹ́ fẹ́ ìyàwó tuntun kan ó wá ń tọ́jú ìyàwó tuntun mọ́ ìyáálé àwọn ìyáálé wá rí fífẹ́ ìyàwó tọkọ wọn fẹ́ fẹ́ ìyàwó lé àwọn sí opportunity oríire fáwọn wọ́n fún mi nílò lẹ́yìn sàárì láàrọ̀ wọ́n sàdúà fẹ́rú náà wọ́n sàdúà fẹ́rú náà pé wọ́n láà tó wọ ọlọ́run tí ẹni gbé lárugẹ yìí ọlọ́run sì ní gbogbo ẹ̀ ń bá ti gbé sàáhírà ẹ̀sìn ìhun lárugẹ ara yìí mẹ́rin náà ni máa bẹ̀ lọ́n fẹ́rú náà pé ọ fẹ́ ṣe ní bá ń yálù amínà obìnrin ẹ̀rẹ́ akẹwà sí ọjọ́ agbóni lọ́dún kan ó ti pẹ́ abẹ́nigbòrò gbà náà ó wá páàkì mọ́dọ̀ àwọn alátẹ̀ ó wá sílẹ̀kùn ọkọ̀ ọlẹ̀ ó wá nasẹ̀ kan ta ac wá ń bù jáde nu mọ́tò yẹn gbogbo ajáde wá yípo káàyẹ fi wọ́n nà ọjà sí pé tèmi náírà tèmi náírà wọ́n ń sàdúrà wọ́n sì sọ́kọ̀ ẹ̀ ó dẹ̀ dáa fún oṣù mọ ẹlẹ́à ah. gbogbo ẹ̀yìn ọkọ̀ ẹlẹ́à tẹ́ ń fi mọ ẹlẹ́à yín yóò máa dáa fún yín ni. amina. ọlọ́jọ́ máa dáa fún wa ọlọ́jọ́ máa fún wa lẹ̀ ha yes ẹ máa wà fún àtọ́fẹ́ láyà òró nìyí àbá yìí ẹ bí ọlá rẹ̀ dé ti sún ní yìí kò sún ní tí òfin sún ní ayọ́fẹ́ sún yẹ yóò ní ọlálayé àmìnà ìmọ̀ sọ mú ní à ẹjẹ́ wá ha ní tẹ̀fsírì inú rọmùdánà kí n tó rí ẹsẹ̀ pé mo tún wo sí tẹ̀fsírì mo tún háyàwó mo tún háyà kan mo dẹ̀ sí lójú ti ẹ náà ẹ̀yìn náà bẹ́ẹ̀bẹ́ ẹ̀yìn tẹ̀ bẹ́ẹ̀bí lé ní ẹ̀tún sòfò mọ̀láyé àmìnà àbí ah, kó ẹjẹ́ tí ń sọ àníyàn sádà bí yóò dá fún fún alógbò ọlọ́run àmín àwa ni dídá nàìjíríà tí mọ̀ wá dá yìí àwa ni ó gbèjì àmín ààrì tí wá sí ń bẹ̀ àwọn èèyàn lọ́nà lánàá ọlọ́run sọ́dọ̀ mọ́ wọn lọ́wọ́ wọ́n àsálọ́ ní àlàmísì tó lọ nílùú ayégún ìlú ni o táà sí tẹ̀sí ó ti jáde mashallah ó ta sánsán ọlọ́mọ́sà ìgbé kí gbogbo wọn ní kọ̀ọ̀kan rẹ̀ lọ́wọ́ àmín kódà bàbá lè rà fún yàn yóò sọ ọ́ gbalada ọkọjá bẹ́ẹ̀ àwọn sàábẹ́ fẹ́ lọ ọkú wọ́n sáyàn ládàá sálásá ní dàsán gbogbo ẹ̀ débi pé kò lè rìn mọ́ wọ́n tó wá lógun tún yájọ́ kejì anábì sí wọn anábì wá awa pa sallallahu alaihi wa sallam pípẹ́ tí wọ́n sákù na lè a lọ ẹni tó tó ọmọ bá wa débẹ̀ o hmm. à ń bọ̀ nílé ní òní sìn ọ̀kan náà àwọn àfáà ní mọ́tò ní ọjọ́ ń pé ànábì ti mọ tí ó ṣẹlẹ̀ sallallahu alaihi wa sallam ah, kò sí ní wáyù wá bá ọ̀rọ̀ kan ní ìrántí sọ́mọ tí násùkwá ń dẹ̀ gbé ní ìrántí sọ ma ń jọ yẹn bí àbáǹsẹ wá sọ máa rántí ọ̀rọ̀ pé kò sí àmà ebi ń gbà tọ́lọ̀ ń fẹ́ tọ́lọ̀ ń sọ ọ̀rọ̀ yẹn الذين قال له الناس أعوذ بالله بسم الله الرحمن الرحيم نعم الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل wọ́n jẹ́. fàǹkọ́lẹ̀bù bìnímẹ̀tì mìnà lọ́yì wà fàdílé. Allahu akbar. lẹ́múyẹ́mú sọ́sí òun sùn. ọlọ́run wà tẹ́dà òhò ìdíwà náà lọ. ọlọ́run bò fàdílé náà rèé. káyà yẹn débẹ̀ jẹ́ òjì kí rántí. akadébẹ̀. ẹ rántí. akérèmọ̀kọ́. ẹgbọ́n tọ́lọ̀ ń ìtàn kálà búbi ní ọmọ. kọ́lá búbi ní mẹ́tí nínà lọ ìwà fábílì. wọ́n kówó bọ̀ ni wọ́n jòrò bọ̀ gidi ni. ẹ wọ́n jòrò bọ̀ ni. ìní mẹ́tí. wọ́n kó nǹkan mẹ́rin bọ̀ wọ́n kó nǹkan mẹ́rin bọ̀ ogun yẹn. ìní mẹ́tí. wọ́n kó ní wà fàdílé wọn kò fọ́ lílé bọ̀ wà tẹ́bẹ̀ lámúyẹ́mùsẹ́ sí ohun ṣúrú wọ́n wá kọ́ kí aburú mọ́ sí wọn tí gbogbo èèyàn ti rò wípé wọ́n lọ kú ni wọ́n wá fọ̀ láyọ̀ ẹni tí a gbé lọ tí a rù lọ ẹsẹ̀ lé rìn padà ó rìn padà wálé ni ara owó dé ní owó dé owó dé fàǹkọ́dábù bìlì mẹ́tí mìnà lọ́yìn wà fàbílì lámúyámúsá sí ohun sórúnú wà tábà wá rí ní lọ mo lọ àwọn tí a dà náà jọ náà tí ó má sí dídú àlìkì àmà ọlọ́run fi ṣe wọn lọ́tọ̀ sí gbogbo sàbẹ̀ yòó. anábì ní ẹja lọ ó sì délé pé gbogbo ẹni tí ọba ni lọ lánàá ọmọ bá ni lọ o. tí a fi àjẹ kù. àwa tí a pa kù lánàá yìí nìkan ní o. wọ́n wá ogun nígbà wọn ti tọ́lọ̀ fi dẹ́rù bá àbúṣúpẹ̀ nàtàwọn ogun rẹ̀ tí a sá lọ ibẹ̀ ọjà ní làwọn yẹn bá ń dọ́jà yẹn bá ń dọ́jà yẹn bá ń dọ́jà yẹn bá ń dọ́jà anábìwá wò yí pé ẹgbọ́ ebi àwọn tá a fẹ́ bájà láàrin mọ́ yìí yẹn náà bá wo owó tí ń bẹ lọ́rọ̀ rẹ̀ ẹ bá kó jáde wọ́n sọ fún sàbí kan pé wò ó ràǹbẹ̀ ń tàbí ọ̀ya ràǹbẹ̀ ń tàbí ọ̀dẹ̀ rà níbí ọ̀dẹ̀ tàbí lápòjúwe one thousand bí ọ̀dẹ̀ta ń bí ten thousand. lọ́jà kan náà. àwọn ń taari ní àfàìmà kọ́mọ́sí pa màlẹ́kà ní wà rájà ń gbọ́dọ̀. ọ̀pọ̀lọpọ̀ bí ní mẹ́tì ìmìnà lọ́rẹ̀ wà fàbí lẹ́múyẹ́ musásí òṣò wà tẹ́bà rìdìwà náà lọ. àwọn ni ó jẹ́ Allahu Akbar nítorí bá ń gbé à ṣé ìwọ́n ti ìtajà náà tó ọ̀rọ̀ fún mi bí owó jẹ́ bí lọ́ra ní ìrà ń bí ní máa ń tà ń bí rédé ní máa ń rà báyìí tó máa ń tà ní máa ń rà ní máa ń tà ní máa ń rà ní máa sì ń jèrè wọ́n sì ń jèrè wọ́n ní ànábì náà ń ṣe ànábì náà ṣòwò mẹ́ o ẹbẹ́ mi náà rà ẹbẹ́ ah, mi náà rà sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam ìwọ́n dé sọ́ọ̀bù rẹ̀ wọ́n dé sọ́ọ̀bù ẹ̀ kó lò bí a ṣe fún yín jọ yẹn bọ́ tàbí ò níta mọ́jọ bá gbẹ́rẹ́ lára rẹ̀ o ẹ́ àtọ́ sẹ́nà èyí tó ti sí tó ti wá foríjì ìyẹn ti kú síbẹ̀ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì tí ń bẹ lórí kóbìmọ̀ jáde wọ́n ní nínú tí ń tètè pa ayé rẹ ọ̀kan bẹ̀ ní kóbìmọ̀ jáde wòrò jàmọ́ nígbàtí èdè wa ìta wa ìlú wa tí ó ní ẹgbẹ́ máa ń sìn kí náà ni òtún lẹ́gbẹ́ má jàmá ikú ni ikú náà wá pọ̀ bí fìtílà ikú náà wá pọ̀ ikú kíkúlé lẹ́gẹ̀dẹ̀ ikú pípa kò ikú accident kò àwọn tí ń jẹ́ kí àdánwò pọ̀ láyé nìyẹn ọkọ̀ mi ìtọ́ last tent pa ìrẹ́rẹ́rẹ́ ẹ wà ló wà bọ̀. obìnrin kan tí ń jáde bóyá lóbi bóyá ìní dráìfà rí nígbà tí ń dráìfù lọ lórí rẹ̀ ò sí ń bẹ̀ mọ́ orí ò sí ń bẹ̀ mọ́ ọfẹ́ tẹ bírèkì tọ́tù lọ́tẹ̀ ah. orí ẹ̀ yáyágíyágí ní ọdún kan àwọn ilé àníkí ń tẹ̀lé àwọn dé ọjà oko ní ìgbẹ́lẹ́jì máa tajà oko ní àyìn ẹ̀ẹ́ ìwọ́n kọ́ sí gbajúmọ̀ dáadáa nàìjíríà mọ̀kọ́ saudi mọ̀mọ̀ ń sọ jẹ́dà jẹ́dà oko oúnjẹ mọ̀sí làwọn ẹlẹ́yà akẹrọmọkúnmọ́lá pẹ̀lú àwọn obìnrin wọ́n sáárọ̀ mẹ́rọ̀ ní wọ́n ní jáwọn ọlọ wọ́n ní ká lọ oòrùn èmi nìmi ò lè gbà kíyàwó mi á lọ bí kan kí mo wà ní mọ́ mọ́ ọlọ kí wọ́n fẹ́ kí ni máa wí ń bomi gbọ́ wà ìyẹn ti jà fánù bàtà tèlé ẹ lọ ìdí àmì wá ń ra nǹkan amádọ́rọ̀ lárúbáwá kan mo tọ̀rọ̀ láì mọye ìgbà rí mo rí pé ó ti lose control anájà tí àwọn ìgbà kọ̀ gbọ́ lápèjúwe ọlọ́tajà ní 1000 sọ́gbà 800 oní àsàwó 600 oní àsàwó 400 oní àsàwó ah, mú ní ẹ̀yẹ̀ lẹ́yà ọkùnrin yóò kò sí lóṣe kọ̀ntró ibi ẹnadé ń da àwọn obìnrin àti ẹ̀yẹ fowó dàwò náà ẹ̀rì pé bá rówó bọ́yá kò ní kó fún un ah, ní wọ́n bá rí gbà á nínú bẹ̀rẹ̀ ń sọkùnrin yìí sẹ́rí títí máa súnmọ́ inú sọ́ọ̀bù yẹn tí máa wulẹ̀ níkọ̀rọ̀ báyìí àwọn obìnrin méjì kan bẹ ń bẹ̀ ó ti ra ó ti ra kí ni súyà fún ọtí ń jẹ àwọn tí wọ́n máa polówó ara wọn kì í mọ́kà yẹn ah, ó ti kìyàn sínú kọ̀rọ̀ ọtọkùnrin ah, ti bá iná máa kò lè gbọ́ nǹkan kan mọ́ eré ẹ̀ ti dàrú mo ní mo ti ní tí ń ṣe àwọn àbàgáyà kan bẹ̀rẹ̀ ìlú wa náà nílẹ̀ yìí lẹ́yìn bá wà tí kò ṣùgbọ́kùnrin ò sí léṣe rẹ̀ ìyẹn lè jókòó wọ́gún wọ́gún ìyẹn lè ṣe kíní kan ẹjọ́ bí tó débẹ̀ ń sì ìsìlẹ̀ yẹn máa padà ara máa ìlẹ̀ yẹn máa wù pé sí mo jókòó dáadáa sá kò dé kò rí òsì náà máa kó yìí yáyà ẹ̀yìn kẹ́kẹ́ tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ nìyẹn yá máa tara sí magnet ni wọ́n ń tọ́ dáa ní bọ́lọ̀ sí ní ká lò wọ́n yẹn kán wà lábẹ́ ààbò gbogbo ọkùnrin míì tó ṣòfò dànù tí ò rí múdélé ajáde lọ́ba ti ó ti sẹ́ yípo sùn bí iṣẹ́ ìjọba wọ́n tàkàgbà ni wọ́n ti hàn wọ́n sígbáyà hàn ebi lórí ní òkú àti bútù àti bọ́nẹ̀tì ní ọ̀sán yàmà àròjọ́ ń lé pé wọ́n fún àlówó oṣù ebi rọ́nà ní gbogbo iṣẹ́ ìjọba pápápá lólòdodo yìí wọ́n sanwó fún wọn ó ní wọn ò sanwó ah. owó náà wọ́n padà sanwó yìí wọ́n ti gbọ́ lé ní iṣẹ́ ìrìkúrì ní rí jọjúmọ́ ọkùnrin kẹ́ bá mi sọ̀rọ̀ ní yàrá ìlọ́dún kan ó ní bàbá ẹ máa dúpẹ́ mo ní mò ń dùn <laughs> oníṣẹ́ bí ọlọ́run ṣe ohun ibi kẹwà náà ẹnu kẹ tún dọ́dọ̀ àwọn ìyá ẹ bá sì fẹ́ jọ jáde ẹbọ̀ ní ọkọ̀ yẹn lọ ẹbọ̀ ó láwọn ń kà àwọn òṣìṣẹ́ ìjọba ó ní àwọn nǹkan ni téèyàn máa ń wá ojú rẹ ọ̀gá pé ọlọ́run ìyọnu sí mi obìnrin wá ni ilé sí gbogbo ẹ̀ kalẹ̀ bẹ bá dọ́fíìsì ẹ̀ tó bá wẹ́líkọ́mù yín gẹ̀ẹ́ dùgbẹ́ ni ah. àmọ́ kò fi ṣe báwọn ó kulẹ̀ wàá bá yín ni lọ́fíìsì tèèyàn náà ọwá ọwá describe fún lọ́dún yẹn ó ní kéèyàn jókòó kọ́ máa ń bi tó kọ́ máa ṣe nǹkan báyìí látẹ̀yìn kó dẹ̀ bí gbàgì la ilaha illallah ó sì wẹ̀yìn báyìí ah, tó ní ni obìnrin ni ẹgbẹ́ dọ̀gá ẹ̀ ṣé yá ọmọ dànù ni. Ah. àṣìbábọ̀ àìlànà àṣírọ́mọ́lá ìlàlú ẹni tó jẹ́ àwọn ń pẹ̀ ń tàwọn nìyẹn oríta ẹgbọ́ tí mo wú sá àà mo nímọ̀ ń gbọ́ ẹgbọ́kú alátẹ̀yìnṣẹ́ ọ̀dàdé èèyàn ṣé ó ní ṣe mọ́ láti tọ́dàdé yẹn tọ́dàdé lẹ́yìn búùtù nìyẹn ẹ́ búùtù lò lọ́dàdé lẹ́yìn okùn bọ́nẹ́ẹ̀tì búùtù ọkọ̀ jẹ́ àti umaimatu بنت رقيقة إلى رسول الله صلى الله عليه وسلم تبايعه على الإسلام فقال فقال أبايعك على ألا تشركي بالله ولا تسركي ولا تزني ولا تقتلي ولدك ولا تأتي ببؤتان تفترينه بين يديك ورجليك ولا تنوحي ولا تتبرجي تبرج الجاهلية الأولى رواه al'imamu ahmad tó wọ́n ní umaima ọmọ rukaika ja'ati umaima bintu rukaika ila rasulillahi sallallahu alaihi wasallam tubayyi'uhu lil islam arábìnrin wa bá nábì ọ wá ṣe bẹ́ àfádàbí sallallahu alaihi wasallam ìgbẹ́ gbàdé fún ọ fún lófin tó wọ́n lò nọ́ọ̀sì anábì ní ìfún ọ ní bẹ́ à lórí kọmọ́sẹ̀bọ̀ pẹ̀lú ọlọ́run má sì gbọ́dọ̀ ṣe sìnà gbọ́dọ̀ pa ọmọ rẹ mọ́ ó gbọ́dọ̀ pa irú àdápa látọwọ́ ara mọ́ ọ gbọ́dọ̀ sunkún àrùmá ó gbọ́dọ̀ jáde ní ìjáde àìmọ̀kànmọ́ bẹ́ẹ̀ ara tí èèyàn gbọ́dọ̀ ní tí èèyàn ṣe báyìí yóò parẹ́ ni wọ́n á ka kíbe náà má jáde wọ́n kà mọ́ tàbí wọ́n ń sọ̀rọ̀ àjáde tá à ń dẹnu wọn sàwátì sọ́tò méjì péré la kà yìí náà la sì kà. Ah, ẹlẹ́kẹta náà lágbára dé. bó sì máa nípọn nípọn lọ nìyẹn ẹlẹ́kẹta ní agbára ọyẹ kí wọ́n tún gbọ́ náà ọdá ẹ̀súnbẹ̀ ẹ̀súnbẹ̀ thalitha <laughs> atabarruju yajlibu la'ana wà tọ́rídà min rahmatillah subhanallah ọgbọ́ sọ́gbọ́ olóò sàkótó in tí ó jẹ ọ̀tá nù in táàrí ẹ̀rí ẹ̀yìn ọkọ̀ ajáde in tí a mọ̀ ẹ̀ mọ̀ ìní a kàánú yín kàánú yín kàánú yín tí fi ń dùbí ẹn pé ẹ̀ẹ́kìní kan ó ní bí a kí náà ti náà wọ́n bà níbi ẹ̀há àwa sí ní fajábí ẹ̀há ó nípọn ní ó nípọn kọjá báwọn wọ́n lẹ́kẹta ni pé kóbìnrin máa jáde láì lo ìjáàb ó bí kí wọ́n máa làánà rẹ̀ ó bí kí ó dìnà sí ìkẹ́ ọlọ́run ẹgbọ́n ní ìsinú àdísọ yìí عن عبد الله بن عمرو رضي الله عنهما قال قال نعم. صلى الله عليه وسلم سيكون في آخر أمة نساء كاسيات آريات على رؤوسهن كأسنمة البخت إلعنوهن فإنهن ملعونات لا إله إلا الله ملعونات ẹ̀yà gbogbo sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam wọ́n rọ̀dọ̀ abdullahi ọmọ umar rọ̀dọ̀ láàrin ní ànábì sọ yí pé ń bọ̀ níkàgùn ìjọ mi yí o àwọn obìnrin kan ń bọ̀ kàṣíyàtù ni wọ́n àríyàtù ni wọ́n wọ́n wọ́sọ̀ o wọ́n sì bẹ̀ ní oòrùn anábí ò tí ìdé anábí ò tí nǹkan ò tí ìdé láàrin tánà bí n sọ́rọ̀ yíò sallallahu alaihi wasallam ní ìsẹ́ ó ti àdé òde ó ti dé tóbi ó pè ń wọ̀sọ̀ ìhòòhò lọ́dẹ́wà wọ́n lára ń tààfi mọ̀ yí pé lódòdó lọ́lọ́run níbi ìṣẹ́rì torí pé ọ̀rọ̀ kọ̀ọ̀kọ̀ ní ọ̀rọ̀ yìí ń jọ yẹn kò tí ìṣẹ̀lẹ̀ kódà sọ́nà àdísì mi pé kò ní bá mi láyé o àmọ́ ẹ máa retí ẹ̀ anábì ní aláàrù sí ìnà máa bẹ ní orí wọn ka asinimati bukot wọ́n máa di ẹrù sórí yóò dàbí ike ràkúnmí tí wọ́n máa pè ní wọn. jama ń ṣẹlẹ̀ àbí ọ̀ṣẹlẹ̀. ó ń ṣẹlẹ̀ ayéwàlá ìfà. tí orí omi yóò ga gèlè mà. bí òkè olúmọ. ẹ wá gbọ́dì ìlànà abẹ́ o anábì yẹn máa ti á irú wọn fálíà fálíà ìnù fálíà ìnù máa pín lànà tó lẹ́yà lẹ́kì ẹbá ti ń wí tó lè mọ̀ dáadáa tó ọlọ́pàá ni làánà obìnrin yìí fa iná húnna màlẹ̀ òun náà ti bẹ́yìn ọ̀bá wí màlẹ́kà ti ń wí ẹni sẹ́bílé ni wọ́n abájọ ibi ànábì láàánú sallallahu alaihi wasallam ibi ànábì inú húnna ẹ máa làánà wọn kẹ́ẹ̀dì gbàládá ẹwà bí ìpín ti kọ́ǹk ẹwà ní gbogbo ẹ̀ ń dàrú hmm ọlọ́ni kọ́ làwà ń bẹ̀ àmì sókí ni mo sọ yẹn mẹ́ta péré nínú ẹrù tó wà nílẹ̀ ìdí mẹ́ta ni tí a iṣẹ́ gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ rọ́kímọ̀ rọ́bí ò gán tún lágbára ju ìta kàṣẹ́ yìí ah. rọ́kímọ̀ rọ́bí bó sì máa lépè náà kà ìtó lágbára ju tàkọ̀kọ̀ kejì lọ ah. ìfíbẹ̀lẹ́yìn bó máa lágbára ju tàṣálísùlù ní o tàṣálísùlù ní alẹ́yìn ọkùnrin ni pé àà ah, tí wà kún kàmí bẹ̀ ní ìsorí ibú mọ́ ní ìsorí ibú mọ́ ẹ́ ti máa dà yínà báyìí àwọn fẹ́ háyàwó báyìí alhamdulillah bẹ́ẹ̀ àti pọ̀ tó ń lu ìwọ̀n ha lójú ẹlòmíì rí sojú ẹ̀rí gbogbo ni ìbámu jáàbù kan lọ́wọ́ akramakumullah gbogbo ni ìbámu jáàbù kan lọ́wọ́ a máa ń ṣe pratica rẹ̀ náà àmọ́ se tó ṣe mọ̀ rántí sẹ́ka tí wọ́n rán mi lánàá tí ẹ máa rán mi jama ọlọ́mọdé sànú wa o. amina. ọ̀nà ó jẹ ní ntẹ́gbà lọ́wọ́. Allahumma amin. wọ́n fi tó alẹ́ tí lánàá yìí pé bó ti jẹ́ pé wáàsí yìí ojú ẹsẹ̀ ní ń dàgbà yé ní ta sọ fún anjo ní láì sanwó tẹlifíṣàn tí a bá fẹ́ sanwó tẹlifíṣàn pé ní ilé iṣẹ́ tẹlifíṣàn kan kan lè máa wò bá ṣe ń sọ yìí owó tí a san yóò lò ó kọ tẹlifíṣàn yẹ kẹrì ó sì lè má kọjá nàìjíríà. tó a ti sinna gan. mo tún á rí nánu àtúnṣe wò mọ́ nìyẹn ṣùgbọ́n wẹ́ẹ́ má ní sẹ́ẹ̀tì lọ́wọ́ ìbáà jẹ́ pé ní ìsìn tá à ń ṣe lọ́fẹ́ wò ìbáà sì pé létà. ṣé ó padà sí yóò padà máa wó lọ ní gbogbo àgbàlá ayé ní wọ́n ń jẹ owó jàmá ń jẹ kí ni jàmá máàlá ń jẹ owó àná ni a ń sọ fún mi pé owó tá a dáńdé òní ọ̀tọ̀ ti jọta ó ti di láwó kódà owó mi ìlà ya kódà wọn àrí jùsáfẹ́fẹ́ lánàá owó mi ìlà sáré gbà lánàá ìdúgbàdì lónìí á kéde fún jàmá tó kọ̀mọ̀ ní síwá kọ̀mọ̀ ní rẹ̀ wá. amina. ẹ bá ní gba owó yìí náà kó tó pé àwà tẹ̀lé àkànlẹ̀. ẹ̀yin tẹ̀ ń gba owó dà ẹ̀yin tẹ̀ ń gba owó dà ẹ bá ní gbà. kìsì ọlọ́run sún síwájú dáadáa. Ah, àmúrú lẹ́sẹ̀ àgbà ẹ̀dìdẹ́ bẹ̀yẹ. àgbà wọn ni wọn gba owó mẹ́wọ̀n bàbá ń bára pẹ̀lú ìdíje máa lọ fún yẹn ọlọ́run kù sí lápò àmín àní ìrìnàwó òdì lára wa lára ya lára ọmọ àmín pẹ̀lú ògbọ ọlọ́run á bá ń bí ó ti lérè àmínà إن السعادة أمرٌ ليس يدركها إن السعادة أمر ليس يدركها أهل السعادة إلا بالمقادير مهرومة ناس وقد تساق إلى قوم بتسير wọlé ẹjẹ́ kájọ sí oríire wọlé ẹjẹ́ kájọ sí ìrítàdá nínú ìlà kàrí oríire wọlé súnmọ́ bẹ̀rẹ̀ oríire wọlé ìdọ̀sítì rẹ́tàdà nínú níláàkàrí orí ìrẹ́wọ̀lẹ̀ ṣùgbọ́n ẹ̀jẹ̀ kájọ sí ti rí tàgbà nínú níláàkàrí orí ìrẹ́wọ̀lẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ kó ṣe ẹ̀dàkùn wọ́n ti ń gbóhùn náà lọ́wọ́ o ẹjẹ́ kájọ sí ti wé tàgbà nínú nílákàí orí ìwà ní ìsànmà bẹ́ẹ̀ kó sí ọlọ́pàá ní pèlú lásìrí ọlọ́pàá lásìrí o gbogbo ṣẹ́ ti ní dúó tí wọ́n fẹ́ wọlé fọ́lọ́hun ìyá tí wọ́n fẹ́ wọlé fọ́lọ́hun yẹn wọ́n ti wà lókè wọ́n ti wà láàrin àwọn ẹlẹ́yà lókè wọ́n bá ní lọ síbi súrọ́tùlì asap súrọ́tùlì ahazab ẹwà ní ká sí tí àwọn èèyàn alfáà wa tí a fẹ́ tí àwọn fẹ́ wọlé fọ́lọ́hun lónìí orúkọ wọn ni alfáà wa isahab ìzẹ̀há ọlá oṣùọlálé tìjáni oṣùọlálé tìjáni àbálólé o àdọ́kàrí àmì àdọ́kàrí àmì àwọn èèyàn kan àwọn èèyàn kan wọ́n fi háyàwó wọn ṣe dáwà bàbá ni wọ́n fi háyàwó wọn wọ́n ṣe dáwà ni ẹnìkan háyàwó lọ́dún kan ẹnìkan háyàwó rẹ̀ lọ́dún kan ọba ní jẹ̀mọ́ wa bóun hàn lé ó ní kí jẹ̀mọ́ wa bóun hàn nílé àsọfẹ́ dára hàn wá ni àsọfẹ́ dára hàn wá ni jẹ̀mọ́ màálù lọ pa fún wa ọwọ́ pa màálù náà pẹ̀lú àmàlà dúdú àti gbogbo àwọn èròjà làbá ń jàmọ̀lá yìí làbá ń jàmọ̀lá yìí làbá ń gbà ìsórí ẹ̀rìnyà ẹ̀yẹ jẹ́ nǹkan kan bẹ́ẹ̀ ah, jẹ́ so dá lójú báyìí lọ gbogbo jẹmọ́ tó lọ gbogbo jẹmọ́ tó lọ àjẹjẹjẹjẹ mo tún rí àwọn àfáà lé kí ó kẹ́ tí wọ́n wọ́n gbogbo àmàlà wálé lálẹ́ wọ́n ti lọ lé láti bẹ̀ káàsà àtúntò wọ́n sájẹjẹ alájìlá dá báyìí ibi tọ́lọ̀ ń fi àbẹ́ríkà sí dé jọ náà ọkùnrin tá a wí ò tí ì máa gun kẹ̀kẹ́ lónìí ó ti ń gun káà ó tó ti wá súnwájú bẹ́ẹ̀ pé wà sí wọn lọ déédé mọ́ tọ́ wọn wá dà sí déédé mọ́ wọn rojọ́ wọn ní kíní kan ló fà mí à wà sẹ gbọ́gbọ́gbọ́ tẹ́ẹ̀fì tíráì ẹ̀wò tó dẹ̀ tó dẹ̀ mú sáàdì tẹ́ ń rojọ́ ẹ̀ máa ń gbàgbé sù ó dàgbà wá sí wọ́n gbọ́ bọ̀ padà lọ́jọ́ wọ́n gbọ́ ẹnìkan náà háyàwó jò ní mò ń sọ̀rọ̀ ẹrú ọlọ́run dáadáa kan ọfẹ́ háyàwó lọ́ba yàwó kan hmm, a sì ń háyàwó tiẹ̀ náà lọ́wọ́lọ́wọ́ àti ha náà sọ̀rọ̀ lọ náà ti jókòó náà ti dúró lẹ́gbẹ̀ẹ́ kan ni ó dẹ̀ ó dẹ̀ yàwó ha onílọ́sù ń náà ni ilé ní mọ́tò mọ́tò náà ti dé o ó ti ra o ọlọ́ ti bá ara mọ́tò tuntun ni o fún ẹlẹ́ A mọ́tò táwọn ẹ̀yà wa tí wọ́n ẹ̀há táwọn ìyá wa ha tí wọ́n béèrè wọn mọ́ sí tí wọ́n béèrè wọn mọ́ sí nìyẹn o. lẹ́bí lára tẹ́bí tẹ́bí dà wọ́n nù. tí wọ́n kọ̀ wọ́n. ni wọ́n há gba káà yìí o. sọlọ́run wà á níṣẹ́ báyìí. mọ̀sánbẹ́ àti ń ní ìsìn mo bí ìyà tí kókó gbogbo ayé jọ ìyà tó ń ṣe wáàsí alamegafóònù. ọkàwé gba oyè àkántàtì àgbà ọdẹ̀ onásì ló yányá ní ilẹ̀ sẹ̀tẹ́ríà lẹ́yìn ọ̀gá yányá tí ní ibi ẹnu ṣẹ́ olópọ̀lọpọ̀ ọlẹ́ ọlọ́jẹ̀lìbá ọdẹ̀ ní kò pé máa pé ohun ohun ẹ máa àwọn èèyàn gidi ti háyàwó ti háyà lọ àwọn tọ́lọ ní ìdìnà àwọn dókítọ̀ ọmọ ìyá àwọn gan náà ọmọ ilé àwọn medical doctor ni ẹlẹ́hà náà tó ní bẹ̀lájí bẹ̀lájí ń bọ̀ sí yíò àwọn ti sàgbákò oríire tí wọ́n adọ́kari àmì a ń sọ ilé yìí kó lè mọ̀ pé tí ọ̀dà àmì oṣù ọlálé oṣù ọlálé isaac àwọn abọ́sí agbáyà ẹbá ń ká suratul Yasa a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim náà ya ayyuhan nabiyyu qul li azwajika wa banatika wa nisa'il mu'minina yudnina 'alayhinna min jalabibihinna sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam aha ya ayyuhan nabi ọlọ́run ní wà nábì mọ́ pé ọ́ ẹ̀mọ́ gbọ́ o ọ̀rọ̀ ìhálà ń sọ yìí o ìwà nábì mọ́ pé ọ́ kùnlé àzúwájíkà fáwọn ìyàwó rẹ̀ wọ́n bẹ̀ náà ọmọbìnrin tó bá bí sọ fún wọn wọ́n ní sẹ́ ìlúmìnín àti gbogbo àwọn ìyàwó olóríire àwọn ìyàwó olóríire àwọn tí ọba náà bí wọlé ọlà tá ń pè ní mọ́mìnì mọ́ fẹ́ rán sí wọn máa sọ fún wọn tàlókù láyé mọ́jọ̀ wọn ṣé tọ́lọ̀ ń bá dádó lẹ́nu ìyàwó ànábì ọmọ ànábì tí ó kọjá abẹ́hún sí ọ̀yẹ́ kí gbogbo mùsùlùmí tó bá ànábì wà náà gbọ́ yé pé ah. òfin ẹ̀hún náà. kálukú ní mọ̀ra dákọ̀ bí wọ́n gbé dákọ̀ rẹ̀ ń bẹ̀ nínú bí wọ́n gbé pè ọ́ dákọ̀ rẹ̀ ń bẹ̀. ebi tó wọ́n ni pé ànábì mi ṣe ájì èmi náà alájìtò jẹ́ táńpẹ̀ ọ̀ níbi táńpẹ̀ ọ̀ lájìtò lọ́tọ̀ kò sí àṣírà rẹ̀ mọ́bẹ̀ èyí tí wọ́n là mọ́lẹ̀ tí a pè ọ́ lọ dáhùn wọ́n ní sáà ìlú gbogbo ìyàwó múmi ní ọlọ́run ní mọ̀rán sí wọn àhá nínú alẹ́ ìwé náà mẹ́jọ́ ẹ̀dàkùn ojàmáà tẹ́ bá gbé kùránì lọ́wọ́ àbí tẹ́ ẹ mọ tí a fẹ́ kà yìí ẹ jájọ wílẹ̀ kan náà torí ọlọ́run kí a lè jọba ládá yìí pé a kà láti bi tọ́lá ti sọ wípé kánàbì máa sọ fún gbogbo ayé òun tọ́bá débi ìdì ní nàlẹ́ ìhìnà mi ń jàdá bèbè ìhìnà ẹ wá já fanrere rẹ̀ bí ẹ̀mẹ́ta. yá ayé ẹ̀ nàbí kúlì àzùwá. بك وبناتك ونساء المؤمنين يبنين علينا من جلابيبهم يدنين jáde fẹ́ pé a fẹ́ lo system bàbá bá ń délé àkàndé ẹ̀kọ́ aríwá sí gàbí àdá sárídógó ilẹ̀ wọ́n ti wá mú dàrú jáde gbogbo obìnrin tí ń dáná lọ́wọ́ wọ́n sọ wọn sílẹ̀ pé mo fẹ́ wò mo fẹ́ wò mo fẹ́ wò fún ọjọ́ yóò lè ṣe wọ́n máa rí àyà yìí. yìí dì ayé.

bàbá ń dìkan ló bá ní kẹwọn wọn ní nípa àbá ní fún yàn jẹ àìfi àìjẹ́ gbóòórùn ẹ̀ májẹ̀ fún ọmọ ah, ah. ọbẹ̀ dá nǹkan bóyá ó jẹ lójú àkọ́kọ́ bóyá yọ kọ́kọ́ rí náà ẹyẹ wọ́n pè fọ́tò yẹn ságbárì májẹ́lẹ́dẹ́ à ń lọ́la wọn pé àmọ́ ah, bó ṣe rí pupa ni dúdú tí ń dání ọjà wá ń wà hàn. bẹ́ẹ̀ ni ọkọ̀. a nísìnyí àti wá ti a lo wa pàpàtà ìyá yìí nísìnyí ń bẹ láàrin àwọn ẹlẹ́ àlókè ó ti lọ ọ̀rẹ́ láti yíwá abẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni Mashallah ẹ̀yìn olórí mọ́ olórí mọ́ no no no olórí mọ́ ah, olórí tẹ́rí tí wọ́n ló dàníyàn àtòrí ah, ọlọ́run ó sì ṣe é ṣe jù rẹ̀ ó sì wà ń bẹ̀. aláàjì jọba àti ìṣèkèrè. yóò kọ́kọ́ àbí. aláàjì tó sì lọ lẹ̀ orúkọ eh, eh, eh, rẹ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n ní kọ́ dàníyàn náà fi ọ iná sọ fún ọ. anábì ló fi tẹ̀lé ah. kò fi ẹ̀há tẹ̀lé anábì. Ah. ẹlẹ́yà yìí ẹlẹ́yà yìí. àbáyé dúpẹ́ o. abáwọ̀ dúpẹ́ ń ṣe tẹ́tọ̀ wọn wọlé fọ́lọ́n ìjáde ìtó wọn jáde ibi ó ti gún mi nìyẹn ó dẹ̀ gún mi ó jẹ́ kí n rántí màmá mi àsàdé ọ̀kìn bọ́lọ́n máa ń ké màmá mi àti bàbá mi àmín wọ́n ní màmá mi sọ pé wọ́n lọ wá sí amúnigunmọ́ ó tó bẹ́ẹ̀ pèpè ní o pèpè yóò jẹ́ lórí ta ní o bàbá múnigun ọlọ́mbanikẹ́ ojúbọ̀rọ̀ a ṣe gbọmọ lọ́wọ́ èpò ìpé pọ̀ ju ń tọ́sọ̀nù lọ ah, dáyìí bàbá wọn ọlọ́run sì gbà fún wọn ìtí ò sírú ẹ̀ ńlẹ̀ tẹ́lẹ̀ ọdẹ gbáyé kan nígbà táwọn àwọn màmá tèmi há ìjà àbùrùtọ́ náà nígbà pé wọ́n ń wá kiri ni wọn ò ní sáǹpù wọn ò ní sáǹpù apóyọ̀ apóyọ̀ ọjọ́ náà ní ìtakólì ni wáàtì yẹn sì fi ń ọwá àpòyọ̀ yẹ ni wọ́n rán ní jáàbù ó dẹ̀dẹ́gbẹ̀ wọn kò délẹ̀ wọn àrí jáàbù rí wọ́n tà tọpọ̀ náà ni pé ìjẹ̀lìbáàbà ah, ìjáàbù ìjẹ̀lìbáàbà nǹkan gbàgẹ̀rẹ̀ ni ó jẹ́ wọ́n wá da lọ́dá ló kẹ̀mù báyìí yóò bo yóò bo gbogbo orí dẹ́gbẹ̀ẹ́ ìsàlẹ̀ afẹ́fẹ́ bá ró wọ́n mọ̀ rí nsálẹ̀ wọ́n sì ọwọ́ ta nígbò ah, tún yá ló tún pé àti ìrí àti ìrí àti ìrí ó àti ti rí dáadáa ní ìsìn ó ẹlọ́mọ páláró ẹlọ́mọ páláró dúdú ni dúdú ni ẹlọ́mọ páláró wọ́n ó ti ń bẹ́ bàdàbà tó ń tà wìtì wìtì wìtì wọ́n láwọn ọkọ̀ ilé àwọn àtòlí aláró ni pé ẹ bá ń gbé ìyá àbúrẹ́lẹ́ àmì pàtún páláró pàtún kó tó wá di pé ẹlẹ́ àkàn láti gbọ́nà ọlọ́run wá mú wá mẹ́gbọ́n lọ́lọ́ níṣẹ́ rẹ̀ òun ti wá rán ìjáàb àwọn bẹ̀rẹ̀ sí rán ìjáàb bẹ́yà wọn súnmọ́ ilẹ̀ Saudi ọwọ́ arán ó ti rán ìjọ ìjáàb bó ṣe kíjà bò rí irú ẹ̀ táwọn bàbá wa bá délé ń lò yẹn bó ṣe lò wá nìyẹn ọwọ́ adé ọba sábó nílùú Ìbàdàn wá rí pé à ah, kí lélẹ́yìí ìtò nàìjíríà lẹ̀ tó kò sí ìjáàbù kankan bẹ̀jọ náà àwùsà ọ̀háyàwó náà wọ́n sì hà ní àbọ́sọ́bọ́díà bá ń délé tí ma wá kírun níhì àwọn àyàwó rẹ̀ ah, irun tí a fẹ́ lò ó irun tí a fẹ́ lò ní wọn ò tí gẹ́ẹ̀tì ẹ̀ ní ẹ máa mú lọ́rọ́ bá ń bá mu wá mú nígan. ó di wì ìyá yìí kọ̀ gbọ́n gangan gánà ní sọ wọ́n tẹ̀wẹ́ tó gbọ́ gánà ní wọ́n máa tú bàbá mú ní wọ́n wá sí wà sí lálẹ́ pé a ti rí a ti rí a rí nǹkan wá a ti rí wọ́n wá ní kí àwọn dúró gbogbo wọ́n wò pé àà òótọ́ ni òótọ́ ni òótọ́ ni òótọ́ ni ìyá ń lọ́kọ́ àwọn tẹ́lọ̀ sùwádùn mẹ́nà ni wọ́n ó máa bẹ́ abẹ́rẹ́ ọwọ́ ní akọ́ fi rìn ń gbọ́nà abẹ́rẹ́ ní ẹbí rìn jáàbùlà kọ́kọ́ torí tọ́lọ́hun bó ṣe rí láti lẹ̀ níyẹn o láì sọ̀rọ̀ tọ́ nígbà nìkan kọjá yìí ẹ̀ pátápátá amúnibú ni ẹran àbíyẹmí tọ́ ìbí ẹni fọ́jọ́ ọ̀tún ẹran ẹ̀fọ́jọ́ òsì káì abáfojú wífọ́ bú ẹran rẹ̀ ìbí ẹni ló là ń bú ó jẹ́ afẹ́ asọ́nà pé gbogbo ẹ̀yìn bàbá lọ́rí ẹmọ́ bínú sí wa ọmọkọ́mọ tẹ́ bí lọ́fà àwọn oníkọ́rọ̀ báyìí wọn ò bínú tó ló máa sọ̀tàn yìí ó máa sọ̀tàn yìí pé lódodo àjíyàn pẹ́yìn lẹ́kọ́ wa ń kí wa díẹ̀ àmẹ́yìn kẹ́ kọ́ wa ní lílò rẹ̀ mm ìbàdàn lẹ́hà ti jáde alhamdulillah ẹ má dàsí tẹ́ bá mọ̀ bàbá lọ́rọ̀ ẹ má bínú jàre ẹ dákun. bàbá òwúlẹ̀ ti bínú tẹ́lẹ̀. ìlọrin lọ àwọn àlọrin tó dá ara wọn ni. Ah, wọ́n ti ṣe gáfárà. ayẹyẹ náà ṣáà gbà ẹsẹ̀ alhamdulillah ọ̀dọ̀ gáfàrà àwọn ọ̀fẹ́ ajáde rí ìjẹ̀bú ló sì kọ́kọ́ ha ah! ìjẹ̀bú ló sọ̀rọ̀ yìí aláàrẹ ni ó wà lọ́kọ́ yà àwọn olùkọ́ jẹ̀bú dé di ẹ̀ ha bàbá mi máa tú fún hmm. lọ́bá ní àárẹ̀ àbámi ọdẹ ma bá mi háyàwó ń jọba yìí sẹ́ńtọ́lá ah, ń dẹ̀ wílẹ̀ àrẹ ah, mbe ma háyàwó mi lẹ́bà fọjọ́ sí bàbá múnigun ní à ah, sígbẹ̀tọ́ ma débẹ̀ tán bá háyàwó rẹ̀ kí n káwọn ọmọ wa jẹ́ ìyá wa ń jọ náà tó sì jẹ́ ìyàwó bàbá lámúnigun wọn ò sí lé ọ̀rẹ́ wọn ilé wọn ní á wà wọ́n ní á lọ pọ̀n ìyá wa lé ni pé ẹ bá ń pọ̀n wá lé kò ní kú bàbá mi wá á tiẹ̀ kó tó pẹ́ lọ á ti jẹ̀ kú. ẹnì kẹ́ bó òfin lẹ́nu lórí wa kó lọ nǹkan háyàwó. ṣé bọ́rọ̀ ó ti bẹ́ẹ̀ náà a tún wí ìnìjẹ̀bù. a tún wí ìnìjẹ̀bù àwọn ènìyàn lára tó ń lọ tó ti bẹ́ẹ̀ ní akíjẹ̀bù lábala abẹ́un ẹlẹ́yà tó gbẹ̀ ha ti wọlé ọ̀lá ooo ìyàwó ìwọlé lónìí fọ́lọ́hun wọ́n wọlé o ọlọ́pẹ̀ọ́rọ̀ ìlọ́rùn amina mọ́jọ ní rárá àmín bọ́lá sí ọlọ́run àmín àwọn ẹbí wa ah Allahu Akbar nǹkan yìí wọ́n láwọn ẹbí wa mú wí. wọ́n láwọn ẹbí náà tún tẹ̀lé rírè wá inú wọn dùn sí tọkàntọkàn ọlọ́jà lẹ́bi rẹ̀ alfáwa ìsáàkù ó so ọláyé wọ́n lẹ́bí yí bá yí wá bí ẹgbẹ́ hẹ́yà kìí sáyọ́ sí kódà agbára gan tó lọ mọ́ àwọn ẹbí yẹn kábára hàn wá one two lẹ́yìn lọ́wọ́ ni wà ẹ̀fẹ́ àrọ̀ hàn lé wọ́n dìde o ẹ̀dàkùn bàbá ní ẹ̀dàkùn ẹjọ́kùn morí yí àti rí ẹjọ́kùn gbogbo bí tẹ́bà gbé máa hàn dáadáa ẹ máa hàn bẹ́ẹ̀ gbogbo mẹ́tí máa lágbàáyìnà ẹ máa hàn bẹ́ẹ̀ wọ́n dẹ̀ sọ fún yín pé wọ́n lọ háyàwó ẹ̀dẹ̀ tẹ̀lé wọn wọ́n lọ háyàwó ẹ̀dẹ̀ tẹ̀lé wọn pẹ̀lú ògo ọlọ́run ẹ̀ ní síyàn lọ bí ibú wọn láyé ní síyàn abúmọ́láyé ẹ má ti háyàwó nu yín ọlọ́run máa ṣe ọ̀run fún amínà ẹ tí ò tí ha ọlọ́run ṣe lọ́pẹ̀lẹ́ àmínà kọ́lá ni ọlọ́run àgbẹ̀lágbàgbọ̀ náà amínà jẹ́lì bàbá aṣọ rere aṣọ rere jẹ́lì bàbá aṣọ dáadáa aṣọ dáadáa orí tí a gbé jẹ́lì bàbá lé ara tí a gbé jẹ́lì bàbá lé ẹsẹ̀ tí a gbé jẹ́lì bàbá lé ojú tí a gbé jẹ́lì bàbá lé ojú náà ó tún wòó ogun jẹ́lì bàbá bàbá asọ́rin ni jẹ́lẹ̀ bàbá asọ́rin ni orí tí a gbé jẹ́lẹ̀ bàbá lé orí náà ojú ẹ̀rù tẹ̀rù máa ojú tí a gbé jẹ́lẹ̀ bàbá sí ojú náà ojú òkú ọmọ etí tí a gbé jẹ́lẹ̀ bàbá lé létí náà òun gbọ̀gbọ̀ púpọ̀ mọ́ ara tí adéjẹ̀lì bàbá lé ara náà òun tó ti yàkìyà mọ́ ẹsẹ̀ tí adéjẹ̀lì bàbá lé ẹsẹ̀ náà òun tó lè rè kúrè mọ́ jẹ́lì bàbá sọ́ọ́rẹ́ ní. ẹ dákun a máa ń ṣe kíní kan fún obìnrin tó bá wọlé báyìí láti sàmì. a máa ń ṣe kankan fún obìnrin tó bá wọlé láti sàmì. ǹjẹ́ ààrẹ nìkan tó bá ní fún ẹlẹ́hàá yìí ni pé mo tiẹ̀ da olókòwò. mo da olókòwò bọ́jọ́kọ́ rẹ̀ náà bọ́jọ́kọ́ rẹ̀ náà ọkọ̀ náà lè ṣe bẹ́ẹ̀ ó lè ṣe bẹ́ẹ̀ pé mo pẹ́lẹ́ àmì ní okòwò kó máa rí dùn látò nílọ ní ìfisàmẹ́ ẹ̀yin tẹ́ ti jọkọ̀ lẹ́à àwọn tá a ti jọkọ̀ lẹ́à bọ̀ tẹ́lẹ̀ ẹ má wòran alájì kan ti dìde lọ́ọ̀kan alájì kan ti dìde lọ́ọ̀kan wọ́n sì mú bọ̀ alájì ń bá ṣèrò bá ṣòro ní ẹ̀ ọkọ̀ ẹlẹ́à ni ọkọ̀ ẹlẹ́à ni wọ́n ti ń bá ṣe wà láyìí ní sakafara bàbá ẹgbẹ̀rún agánrin méjì ni wọ́n fi sílẹ̀ fáwọn ilé à ọkọ̀ náà fi ẹgbẹ̀rún márùn náírà lẹ̀ 5,000 náírà alájíwá márùfù alájíwá márùfù bàbá àwọn ilé à bàbá ilé à bàbá ilé à bàbá ilé à ah, wọ́n fi 1,000 náírà lẹ̀ fún ilé à yìí àwọn jàmáà ìmọ̀ àmọ́sáṣẹ́ abájọ́ bàbá lọ jẹ́ mi yóò gùn ni wọ́n kí ní mọ̀ bẹ́ẹ̀ central mosque lólódó ìmọ̀mú rẹ̀ asẹ́mọ̀mù ní bàbá yìí àpàdé lòdò kan jò ní àbájọ àǹkà pẹ̀tẹ́ ìkàlábálẹ̀ ìkẹtàkà anùpọ̀nà ìtí wà tú àbá mìírí wọ́n mìírí asẹ́dàmọ̀ wọ́n já asẹ́gbọ́n tàǹsọ àwọn ìtàsílẹ̀ yìí

máa fowó rẹ̀ rántí ọlọ́run ti mọ̀ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ sọ́kùnrin náà tún máa wọlé fọ́lọ́ ẹ̀ẹ́dẹ̀ ju àwọn àfá àkàtúlẹ̀ ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ yẹyọ mo kí ó lọ́dọ̀ àwọn àfá mi bàbá àgbàlá dáwà lójú mi. bàbá mi wọ́n dẹ̀ wá ṣiṣẹ́ dáwà lójú àwọn. mo kanu tira. bàbá kanu tira. wọ́n tó wá sí hàn mi. wọ́n dẹ̀ pàtó sí lójú bàbá. yín hàn máa mú inú sí. bàbá ọmọ wọn wà gbọ́mù ní. sọ ọgbọ́n ìmọ̀mù náà hàn. àwọn ìyàwó tèmi. àwọn ìyàwó bàbá wa tó yà mọ́ wa. ẹlẹ́hàn ni alápẹ̀mí náà. bàbá wa ẹlẹ́hàn ni mi.

owó ẹlẹ́ àbámú ma fowó ẹlẹ́ àlẹ́ àwọn jama àwọn jama wọ́n dá owó tó pọ̀ wá wọ́n dá owó tó pọ̀ wá wọ́n lẹ̀ kó sínú envelope wọ́n kó sínú envelope yìí wọ́n ní àwọn fún ẹlẹ́ à wọ́n ní látọ̀dọ̀ àpá ilé àwọn ti wá àwọn ti gbé fún ẹlẹ́ à pé ìmọ̀mọ̀ àwọn ni wọ́n pé ìmọ̀mọ̀ àwọn ni wọ́n ẹ̀ ní yàwèrè àmì o ẹ eh, ha ah, ẹ ha eh, ẹ fọ agbára yín dáadáa. àwọn afẹ́ ha nísìnyí náà ni àwọn afẹ́ ha ni afẹ́ ha pẹ̀lú àlejò afẹ́ ha ìmọ̀mù. òní náà ni ẹ̀yin ìmọ̀mù náà tẹ wà mọ́sáàsì yìí ẹ ha yàwó yìí ẹ̀yin lè mọ́mù ma pé wọ́n máa opportunity lele yo. Ah, ọlọ́run jàdún ọ̀kárí. wọ́n lò ó. bàbá tó ti gbọ́ra dà mí.

ká mọ́ dàmọ̀. káwọ́ mọ́ dàmọ̀ pé ọkọlẹ́ alágbájá àbàbà ẹ̀ka àbọ̀rọ̀ àmì mísíkì àmì oníjẹ̀ ní ọwọ́. ẹ̀yin náà ni àbá yìí ẹ̀bọ́ tàbí kẹ́bí ẹ̀mẹ́gbẹ́lẹ̀ kùránì ni. ẹ wà fà yìí. àbá kẹ́bí. àfà rádà yìí bẹ́ẹ̀rà Saudi sẹ́lẹ̀ àní ẹlẹ́ àtipẹ́tipẹ́ sẹ́rí àfáì ọkọ̀ ẹlẹ́ àní ọkọ̀ ẹlẹ́ àní òun náà tó wá ha ẹlẹ́ àní àfáì ẹlẹ́ àní lọ́wọ́ akẹ́bọ̀rù onígbọ̀rù ọ̀nà ǹjẹ́ ẹmà díẹ̀ wọ́n ní sẹ́ ẹmà díẹ̀ jẹ́ àmà díẹ̀ alówó múlà àfá ẹlẹ́à ọ̀pẹ̀lẹ́à àfá ẹlẹ́à ọ̀pẹ̀lẹ́à tí àfá yìí ọlọ́run jọ́rọ̀pà sí ibú o àmìnà ká ní ọ̀bá ní ẹlẹ́à tó ọ̀bá ní ẹlẹ́à lé ẹnìkan pàdé yẹ lọ́nà ẹnìkan pàdé wọn lọ́nà tí òun ni pé ẹlẹ́à ńkọ́ ẹlẹ́à ńkọ́ wà lẹ́yìn bí ẹsẹ̀ rí báyìí. gbogbo ẹni tí wọ́n bá lè máa bẹ́ẹ̀ lọ́rẹ̀ pé ẹlẹ́ à ń kọ́. gbogbo ẹni wa yìí. náà wọ́n ní ìmáàmù ní. wọ́n ní ìmáàmù ní sẹ́lẹ̀tọ́. ẹ sì pẹ́ lóògùn ọlọ́run. amina. ẹ̀ẹ́dẹ̀ gbàfọ́ ọlọ́run. Ah, ah.

ẹ̀bá tìrí wọn ẹ̀bá ẹ̀há tí ẹni yẹ́ o ó náà bí ní yẹ́ o ẹ̀ka bá tẹ̀bí ẹ̀ka tìrí mu ní gbanyọ́ ẹbí tìrí ọmọ ẹ̀má tìrí mu ẹ̀má wọ́n ní sẹ́gbà rẹ̀ ẹ̀mú kò mbọ̀ ẹ̀mú kò ní irungba wàsíù. wọ́n ni. ẹ̀mú kò ní irungba tó ní ayé wàsíù àyìndé ó ní irungba superstar ni. sẹ yọnu sí kátó kẹrù túbà. wọ́n ní sẹ yọnu sí kátó kẹrù túbà lè rú wọ́n láwọn ò nígbà tí ẹ̀ka ẹ̀ tó sọ̀rọ̀ òkú. amina ọlọ́run o ọkùnrin yìí gbà kíyàwó òun wọlé fọ́lọ́hun ah. òun náà sì gbàtẹ̀ lágbàtẹ̀ ìwọ ọlọ́hun gbogbo wọn kù tó tó kù téèyàn máa ṣe títí ìyọ̀nù rẹ̀ bá ń rọ fún un. amina tán ó mánu ọdẹ̀ di poro nù yẹn ayé máa dá lókù amina a'udhu billahi minash shaitani rajim amin alhamdulillahi rabbil alamin amin rahmanir rahim amin yawmiddin allahumma amin wa na'budu wa iyyaka nasta'in amin inna sirata mustaqim amin wal ladina an'amta alayhim amin wa bil maghdubi alayhim wa lad amin ọwọ́ nígbà tẹ́tí wá gbàṣẹ́ tí ma lọ gbàṣẹ́ ológun. tí a bá lọ gbàṣẹ́ ológun báyìí. jẹ́ tírénì ẹ̀tẹ́. jẹ́ tírénì ẹ̀tẹ́. ó wá kúkó ṣiṣẹ́ rẹ̀. ó wá kúkó náà ṣiṣẹ́ rẹ̀ o. ẹ̀rí pé obìnrin tó há lónìí ẹ̀rí pé òun náà lọ há ń tòótọ́ mo wá ń gbọ́ ń sìn sìn. ẹ̀rí pé obìnrin tó há lónìí pò náà ló há ń tòótọ́ bàbá ń gbọ́ nísìnyí. mo wá ń gbọ́ ń sìn pé wọ́n níyàwó méjì lẹ́ni. wọ́n níyàwó méjì lẹ́ni. síbẹ̀ ni. wọ́n níbẹ̀ ni. wọ́n ní kódà ìyàtọ̀ há lónìí tó di ẹlẹ́hà àgbà yìí wọ́n ní wọ́n níyàálé wọ́n ní wọ́n níyàálé tí wọ́n síbẹ̀ ni síbẹ̀ ni wọ́n níbẹ̀ ni ah, mo sọ fún bàbá yìí pé ẹ̀bá ti sọ fún mi ẹ̀bá ti sọ tẹ́lẹ̀ irú yín irú yín báyìí ojú tí mo ń wò yìí ojú táwọn wò yìí ẹ lè fọ lórí ibú yàwó ẹ lè fẹ́ olórí ibú yàwó ẹ lè fọ wàlà ẹ lè fọ lórí ibú ẹ lè fọ lórí ibú kálá ti mọ̀ ni kálá mọ̀ améjìlá bá ṣe pọ̀ lónìí Ah, ah. ẹ̀yìn wọn ni bẹ́ẹ̀lì àtún ah, àmìnù ẹjọ́ ló ti lọ ní àwẹ̀ tí wà ń tà bàbá ọlọ́pẹ́ni yóò kó wọ́n lọ tọ́ra múlé ẹ̀tí wà fẹ́ sọnù pé àti gbàṣẹ́ báyìí àti gbàṣẹ́ báyìí o bọ́lá ẹ̀tẹ́ ní kẹsẹ̀ kẹsẹ̀ kan lé ẹsẹ̀ ìbò nǹkan bá ń kọ́ o ẹsẹ̀ kan tàbí kan lé bó ẹsẹ̀ kan ná bọ́lá ẹ̀tẹ́ ní kẹsẹ̀ kan lé bó ẹ̀dẹ̀ kan ní mẹ́ ẹ̀sẹ̀ kan ní ọlọ́run ìjà náà ọlọ́run ìjà náà ẹmẹ́jì orí bá wọn ẹ́ ṣe pé ní o ẹjú méjì ìsàlìjọ náà ọ̀tọ́lẹ́tì ó ti dá Subhanallah bàbá ẹ̀tún mọ́ wọ́n ní bàbá yìí wọ́n ní bàbá yìí ọkọ orílẹ̀ kan orílẹ̀ kan fún yàlé fún yàlé orílẹ̀ kan orílẹ̀ kan fún yàwó fún yàwó náà ìyá olóyèrè tó ń bẹ ń bí tó ń gbọ́ arábìnrin tí pẹ̀lú ògbọ́ ọlọ́run olóòlèwọ̀ náà bá àwẹ̀ ikọ́ tó tán ìyàsìtẹ̀ náà ọlọ́run sí ọ̀rọ̀ fún ẹ kò dá ọkọ́ lọ sí pàyẹ̀pàyẹ̀ báyẹ̀ èmi ọmọ ní o àbá ah. ah, ṣiṣẹ́ tọ́ o ìmọ̀ ní o torí obìnrin ní rí obìnrin yẹn rí bọ̀ tó lóyè ní ó jẹ́ olóyè ní ọ̀tá wọn lóríire ní wọ́n jẹ́ pé kọ́ máa bọ̀ ní ìsinmi náà kábẹ̀kẹ́ sọ́pọ̀ Ah, ọ̀dá ìjọ́mẹ́jọ òpọ̀dá àṣìwánú àdúnáwẹ̀ náà ọlọ́bàá dótì yìí alájíwá ìṣẹ́hákù ah oṣù ọlá rẹ̀ lé báyìí kò ní wọ̀mà láìláì ẹnìkan ń bá yín sọ̀rọ̀ lórí nẹ́ẹ̀tì lọ́wọ́lọ́wọ́ báyìí bó ṣe ń wò yìí ó ní ẹgbẹ́ òǹbẹ̀ lọ́hùn kọ́lọ̀ ń kárẹ̀ àrò ilé náà mọ́ lórí nẹ́ẹ̀tì lọ́wọ́lọ́wọ́ sí wọ́n lẹ́nìkan ló ń wà lágbàáyé yìí sí pé adi wọ́ndà wọ́n lọ sọ pé irú tó ń ṣẹlẹ̀ ẹ̀kọ́ lọ ṣe fóun náà láyé òun ọlọ́run ṣe fún láyé òun bá ń ṣe fún láyé rẹ̀ ilé ìwé bá ń ṣe fún amina aláàjì wọ́ndà ọlọ́njọ́ ọlọ́jọ́ ọ̀yọ́ ọmọ wọ́ndà láyé amina ní ti dáadáa láhọ́rọ̀ lákwátà illa billah ìyá ìyákẹ́ ìyá kọ̀kọ́ mọ́ ń retí èsì láìpẹ́ láìpẹ́ ẹgbẹ́ bá ń dúró tí ọ gbogbo jẹ́mọ́ tẹ́ dúró tẹ̀dó ẹ̀dẹ́kọ́rọ̀ ọlọ́run ó ráre ẹ̀sùgbẹ́ ẹ̀sùgbà tí yína àṣùbí ọlọ́run ọlánú rẹ̀ láhọ́rọ̀ lákwátà subhanaka lahum bihamdi asadu la ilaha illa an